ọ̀kẹ́rẹ́ koko láwo bàbá wí fọmọ ẹni agbọ́ ọmọdé rẹ pé kú ọ̀dà jẹ ọ̀pẹja ọ̀dà jẹ ọ̀pọ̀rọ̀ gidigba ní ìsọgbẹ káyé ẹ̀mọ̀ ní ṣé mọ̀ wá ọ̀rọ̀ àbíamọ. yé yé yé yá mi o yá mi o. àbí wo owó wèrè mi kí ló dé. àdìgún ọmọ tí mo gbé kọ́ ọlọ́run ó sì mú ó sì pápín bíi ilé tí a sọ ó sì rògbọ́mọ́ tiẹ̀ iná òkìje kò ní kíje. sọ́ra mi tó ń wò yìí ibi tó ń mú lọ ibi tí ò ti ní bọ́ọ̀lù mú lọ. mẹ́ta láàrin òtó bí yóò ti yè lèmi mú un náà sọ̀rọ̀ ọmọ tó ń wo ìní ọ̀dà sọ ńlá bòmí lọ́jọ́ ti bá mi ikọ́ ṣoṣo àjànàkú tí mi gbọ́ kìjìkìjì ó bẹ̀. ní ìṣojú rẹ báyìí ni wọ́n pa ah. àbí kó o mú kó o pa fúnra rẹ eh. wo ìyá yìí lára ìyá yìí lára ìyá yìí lára múra rẹ máa pa ọmọ yìí lójú mi báyìí <laughs> àbí kó o mọ ilé ẹ̀dẹ̀ kó o mọ ọmọ rẹ bẹ́tà láàrin ìwọ ẹ kọ́ sí bẹ́tà. ìyá mi o ìyá mi o ọ̀rọ̀ pẹ́ẹ́ni náà bá a mú lò. ẹ mọ̀ dé mọ̀ dé sọ wọ́ wèrè. èmi tí mo wá dúró di ọ̀run nà báyìí sọ̀rọ̀ bí mo rọrẹ lọ torí kí n rí nǹkan tọ́jú ọmọ mi ni mo ṣe wẹgbẹ́ àgbà ni mo ṣe wẹgbẹ́ awo fọlá yọ kọ́sọ́ tó ń wò yìí òní ó dasọ́ lábò mi lọ́jọ́ tí wọ́n bẹ́ẹ̀ ni mo wí fún ọ eléyìí tí ò ní kíkẹ́ lọ́rẹ̀ wá di ikú ọmọ rẹ ẹgbẹ́ rẹ tó ń sọ ẹni ọkọ ìwọ lọ mọ̀ eh. sọ́rẹ́ tẹ̀mí tó ń wò yìí kò sì kú lójú. irọ́ ló bẹ́ẹ̀ ni mo sọ fún ọ abẹ́rẹ́ ajáde ni kì í rojú wọn sọ ẹ̀ lálẹ́ kẹ́ rojú gbòwú ìmọ̀tún eh. ìmọ̀jọ ẹ̀mẹ́rin ni ẹ̀dọ́jọ́ alẹ́ ìbètíkúlù sọ́ba kọ́ lóòrọ̀ kùtùkùtù kó tó tọ́jú alẹ́. bẹ́ẹ̀ gbẹgbẹ́ ní ẹsẹ̀ ọ̀hún ta kọ́ dídọ̀ ọwọ́ gẹ tó fi rò mewé ná. èmi ta ló kọ́ kíkẹ́ ẹsẹ̀ tó fi rò wo ni ọ́. ọpọlọ náà mi wájú ẹlẹ́gùsí rẹ bá fẹ́ gbìyànjú àti yìí máa tọ́ ọkàn dínú yọ. ìwọ bẹ́ẹ̀ ni mo fi fún ọ. ẹ má tọ́ gbọ́n sásá ikú pábẹ́lẹ̀ tàṣí ọpọlọ tiẹ̀ ìgbín ni mi wọ̀ nírun àti ẹ̀gún ni mi wọ̀ lẹ́rẹ̀ ẹ̀dì kí mo bá jà rẹ̀ bá lọ́wọ́ papọ̀ lọ́jọ́ òru tọ́lẹ̀ mi. sọ́ọ́ bẹ́ẹ̀ bí mi ṣe ni. báyọ̀ gún fi ọ̀sẹ̀ mẹ́wàá. èjì warawara yín rọ̀ wọn àgbẹ̀ lọ́jọ́ warawara wọn rọ̀ wọn àgbẹ̀ kan lọ́dúnmarè pàjù bẹ̀ falẹ̀ ẹ̀gbẹ̀ kankan. adébáfọ̀ àjẹmọ́lẹ́dì ògbè ọmọ jíwọ́ oró bí agogo ń jó adánilógbò sẹ̀sẹ̀ ní mọ́wọ́ ọjọ́ àkérésìmọ́ bá ta lẹ́ńpà ń hmm. jọ́nà nínú. Ah, irọ́ lọ ìwọ. tó bá ṣe bí ìṣe tèmi ni ọdún fún ọkọ lóyún ọmọ lè fọ ọlọfọ ọkọ lóyún ọmọ lè fọ torí pé pàmò máa bọ nígbà kọkọ ní àgbàfẹ ní bàbá ajá tí ọlọmọ nùkọ ìgbọwọ òrìṣà sàǹdẹlẹ tí ọlọmọ. ajá bá ògùn ní bàbá bá gògò ní bàbá adé ẹlẹ́wì ní bàbá odò bàbá kúrẹ̀ ọjọ́ kan ní tèmi ọ̀sẹ̀ bá ní tòun kàtàrí mi ọ̀sẹ̀ ta láyà á tilẹ̀ àtòkè wá tó akíkiri tó bá jọra àrìkiri tó bá òrùn múlẹ̀ lọ́kọ̀ táwọn ẹ̀yà mi jẹ́ lọ́kọ̀ ẹ gbọ́ bẹ́ẹ̀ ẹ gbọ́ bẹ́ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ igi náà yọ kó tó àdàbà tún girigiri ń gbọ́ alájàlẹ̀ òun abájá tó kálá bánu bá òun abájá inú àwòrán bánu àwọn bá pọ̀ sẹ́tù náà bá sí eruku hmm. tẹ̀gbẹ̀ ní tẹnu ẹ̀ jáde. ọwọ́ ni kínníkínní wọ́n bù fàlà ọwọ́ aláwọ̀ bù fọ́sà ọwọ́ sáwọ́ bù fáfì ẹ̀wọ́ wọ̀ ní gáwọ́ fi kàn fún ẹ̀ abẹ́lẹ́ pọpọ́ ibà ọmọdé òdìbòdì àmọ́bọ̀ rẹ jẹ́ ọlọ́rọ̀ ó fi ṣàfihàn. kódà fún ọ. bẹ́ẹ̀ ni. ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ làwọn èèyàn táwa ń wò lójú nínú gbogbo ẹni àwa ń wò lójú wọ́n láàyò ọ̀gá wọn jẹ́ igbó kọ́lọ́ sanu èèyàn ní. ẹ ṣeun ẹ ṣeun ẹ ẹ rí ẹ̀yin akíwe ẹ orí yín ọkàkì ẹ kígbe ẹ kélákélá ni ẹ ní kélákénú ẹ ṣeun. ayélujára ọbẹ̀ mẹ́nu elédùà tó sì dà á pọ̀ kò ní tú aká kò ṣẹ̀ṣẹ̀ máa ṣòwò ọmọ nù léyìí ṣùgbọ́n léyìí tó bí ọkùnrin yìí tó dàrẹ̀ mọ́ mi nù léyìí <laughs> wọ́n jọ ọ́ lójú wọ́n jọ ọ́ lójú gidi gan. <laughs> wọn nínú ẹni ìdún àpamọ́ra hmm. ọmọ tuntun ọkùnrin làǹtìlanti tọrọ ẹ àdìo sì bí èmi ni ni. o náà kankan èmi ni na gbogbo owó e lọ́ba tán. láti ìsèébì tí ń sọ̀rọ̀ yìí lọ iṣu ọ̀fà mẹ́ta eh? wọ́n gbọ́dọ̀ kó wáìn bẹ́ẹ̀ ni garawo epo méje wọ́n gbọ́dọ̀ kà ọ́ láàánì. tán. sọ wá rí gbogbo adẹ́mu tí ń bẹ ńlẹ̀ yìí pátá wọn gbọ́dọ̀ dẹ́mu lọ bí kankan ilé ni wọ́n máa kó ẹmu o. ó dín dín màálùú mẹ́ta ni wọ́n pè kí wọ́n so mẹ́ẹ̀ka wájú ilé rẹ̀ àti wá kó mọ tán. o ẹ̀sùn ògbé ara òde ògbódù ọmọ apá ké bí ẹni pa mọ́ ẹni ọmọ pa arámọ̀ tó lò bí ọmọ ọ bí ẹni kú kése òkú ọ láìláì ìbẹ̀ lọ́nà ọmọ ọmọdé èèyàn báwa sọ ọgbọ wọn ò ní bá yín ṣe ẹ bá sọ fúru wọn ṣe bó ló sì ní wọn fẹ́ bá ṣe àyè làwọn bá ṣe ọ ẹ. obìnrin mi ara ẹ tutù. ó wá bá ń sọ fún àwọn tí wọ́n wá wò ọ́ lọ́lọ́mọ oníwọn oníwọn ó ké sùúná wọn ó gún yọ òun kó fẹ́lẹ́ bí etí èkùlù ah. tí ọ̀rẹ́lábí wá gbé wá lánàá ẹ̀bẹ̀ kẹgbẹ tó ṣe láyé. ayilara eh? ayilara eh, nígbà wa kó gbogbo ẹ tilẹ̀ kú tán báyìí ebi ọbẹ̀ mi ò ṣe ẹ ah, eh, wo àdé o hmm. èmi náà wá ṣe bẹbẹ. wọ́n hmm. bá ti dijọ́ kó máa bá yà pẹ̀lú wọ́n mẹ́ta ni ah, wọ́n gbé wa. ló bá tán. bẹ́ẹ̀ ni ẹ wá òkè tán síbẹ̀ o. gbogbo ọdẹ pátápátá gbogbo ẹran tí wọn bá ń pa látòní títí tí ó fi kó mọ èmi ni ó ọmọ lọ́mú máa pẹ̀lú ọmọ lọ́rọ̀ gbogbo àtìgbà àti bẹ́ẹ̀ lọ́nà tó. ọmọ bá mò ń bọ̀ wọ́n ní bá a bá ṣe ni lóore bá a dúpẹ́ ó dàbí lẹ́rù ọpẹ́ olóore àdáǹdá tán o báyìí báyìí láwàá máa rí. Ah, nẹ́rí báyìí báyìí ẹ ń bẹ̀ mí yọ̀ lónìí nù èmi náà ó bá yín dunnú abẹ́kẹ́rẹ́ máa fẹ́ náà mi dùn eh. lọ́jọ́ mm, wọn ṣe gudugudu méje ohun yẹ̀yà mẹ́fà tí í ṣe mẹ́tàlá ọ̀tọ̀ láyé yín ó ní bí ẹ̀rọ ìjẹ́ka ní òkè fún yín. baálé mi. Ah. mi àti ìlàjọ sọ̀rọ̀ nulẹ̀ látẹ̀kan tẹ̀sí fi ń lẹ̀ nulẹ̀ tẹ̀ jáde. àjílé. baálé mi. kí ni tó tó pọ̀ fẹ́. gbogbo tí mò ń bá yín sọ nulẹ̀ baálé mi àníbẹ̀ ṣe náwó lóde ọ̀rẹ́ yín lánàá sọ sì dà bá wọn. ṣé ẹ mọ̀ pé bí ẹni bá ta àmọ́ ń dọwọ́ bò jẹ mọ́ mi. àjílé so fowó lò ní. wo sórí níná lówó bẹ́ẹ̀ yẹn bá sì kọ̀ tí ọ̀nà ẹni tí àmọ́ bọ́lùwẹ̀ ti ṣiṣẹ́ owó ẹ̀ iná ọ̀bálùwẹ̀ náà já náwó. baálé mi mo mọ̀ ń wí tèmi fún yín bẹ́ẹ̀ sì kọ́ tẹ́lẹ̀ gbọ́ ẹ̀yin lẹ́ mọ̀ o èmi ti wí tèmi o eh. torí mi ò mọ kẹ́ mọ náwó yàfù yàfù yàfù yàfù sẹ́yìn nìkan ni. àjílé ó ìyá mi. túra ká sáwọn ọ̀rẹ́ rẹ̀ sórí náwó náwó tó ń rí òun kì í sápa o ẹbọ kéékèèké ní sí ìgbàlá ìkùlà gbogbo ètí ń ṣe òun bàbá rẹ ló yọ bẹ́ẹ̀ bójú bá ṣe yọ tọrọ fún yàn báyìí bàbá rẹ lè yọ tọrọ bàbá rẹ ọ̀làhùn bó ló ti wá fẹ́ rí tiẹ̀ jẹ náwó jẹ náwó ah, kò sí tí fi ṣe yẹn bọ kéékèèké nígbà láìkú là. ó dáa kò burú ìyá wa èmi ti wí tèmi náà ẹ̀yin àgbà lẹ́sìn sọ bí òwe ẹ̀yin àgbà náà ni ẹni bíṣu ẹni bàtà à ń dọwọ́ bò jẹ ni àmọ́ bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́lẹ̀ gbọ́ èmi ti wí tèmi. wo àjílé farabalẹ̀ gbọ́rọ̀ ẹnu mi sórí ká náwó kò ní kó wọ́ tán o bẹ́ẹ̀ ni ká sì yahun kò ní kó wọ́ pọ̀ sí i. ẹ iná ọ̀tánwó. jẹ ọmọ náwó wo ayélujára ọkọ mi àkàdé bóun ti ń ṣe ni ọmọ sí tèmi tí mo mọ̀ nu hm? náwó náwó mo ti ń wá. tó baálé mi èmi tiẹ̀ kan lẹ̀ lóde kan tí mo fẹ́ lọ náà tó mo ti lọ náà o. ọ̀dà mọ̀ pẹ́ o. Hm. Hmm. orí nǹkan ọ̀gbẹ́kẹ̀lámù mọ̀dídí ní orísun ah! ìkòkò tí ó mọ̀ pé wọ́n jata tó dórí iná tó ti ń sàrọ̀sọ̀. ìyá mi ta ìyá mi. akánjú owó má kánjú iṣẹ́ ẹnu kìnìún lówó wà ó àdìgún àrùn. ló wà pẹ́pẹ́ ọmọ bólódò kú òde bàbá rẹ olùgbẹ́lẹ̀ olórí ìmàlẹ̀ ọba ní kẹ́ni jùlọ ní ọ̀tẹ̀gbọ́n mi. àmọ́ èékánná ló ní kìmíkà ètìpá ló ní kúrìkú ẹsẹ̀ ah, inú àjálù ńlá tí máa dé bẹ́ẹ̀ dà ẹni kọ́mọ tó yọ fọ́ bọ́ọ̀yàn lójú kọlọ̀ rẹ̀ gbèkú jẹ́lú ẹ̀bọra lójú èèyàn àbọ̀ ọ̀gbọ́n n ò lè rí ọ nílẹ̀ báyìí kí n pé kó. ọ̀rọ̀ kan ló tóbi lẹ́mìí mi tí mo sì ní kọ́ wa mo lè bí ọ. ẹ sáwọn ọ̀gá rí lórí èmi náà ni mo mọ bí mo ṣe mọ ìlú. àwọn bàbá wa sì sọ pé ọmọ tí ò ṣe àgbàfọ̀ tí bá ń ká sọ́wọ́ ló yá fúra. yàtọ̀ iṣẹ́ kí ló ń ṣe èmi fi o nàtán fún mi kò sí tí ń bọ̀ lókè tí yóò ní gbà ṣàlàyé fún mi gan-an àbí dúdú náà lábákà lóòótọ́ àgbà pọ́mọ́táyé bí ìlàyé pọ̀ àmọ́ mi fi wọ́n jẹ́wọ́ fún mi gan-an kí ni àṣírí ọrọ̀ ajé rẹ̀ gan ẹ ṣeun bàbá ṣe mọ̀ pé látìgbà tí bàbá tó jẹ́ ẹ̀gbọ́n tí tó jẹ́ bàbá tèmi ti kú ẹ̀yin lẹ kú fún mi ní bàbá ọ̀gá rẹ̀ àmọ́ ọ̀rọ̀ tẹ wá béèrè lọ́wọ́ mi mo ṣetán láti dà nílò bàbá kan ló wọ̀ lù wá wá bàbá bẹ̀rẹ̀ sí ní dáko bàbá pè mí àtàwọn ọ̀rẹ́ mi ó ní àmọ́ àràn lọ́wọ́ bàbá pè mí bàbá fi mí so lórí àwọn ọ̀rẹ́ mi pé gbogbo ohun tí bá jáde ńbẹ èmi ni kí n jẹ olórí ó ṣe ṣáà kó pẹ́ bàbá yìí bá fìlú wálẹ̀ ọba yọ̀ǹda gbogbo kò ní fún mi bọ́lá sì bẹ̀rẹ̀ sí ní búyọ̀nù wọ́n wá wò wọ́n wá kó àwọn ọ̀rẹ́ mi méjèèjì yòókù ó kó wọn mọ́ra ó ṣe bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá wá gbogbo ta bí mo ṣe wà yìí ẹ̀sìn mẹ́rin ló tẹ̀lé mi wá torí pẹ̀yìn náà ti jábúlé pẹ̀yìn bẹ́ẹ̀ bá dé abúlé ẹ̀ sì nà kódà ilé tí yíga pàápàá mo ti tún sí. ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àwọn Yorùbá wọn ní bí ìsìn ọba là ó yẹ kọ́mọ inú rẹ̀ ọ̀la. bẹ́ẹ̀ níbikíbi tá a bá dé àwọn bàbá wa ni wọ́n ti sọ fún wa àwọn bá mi gan tí mo gbọ́n jùmọ̀ wọn láàrin ẹgbẹ́ wọn ìyá ìlú wọn lòun ìsànmílẹ̀ tó túmọ̀ sí pé olórí ni wọ́n láàrin ẹgbẹ́ wọn èmi náà rí bí gbogbo tí mo bá dé olórí ni mo jẹ́ ń bẹ̀ àtọ́ àríla ẹbẹ̀ sí ẹ̀jẹ̀ bàbá mi ní bẹ lára rẹ̀ ẹni ó sì dákó tó dálé rẹpẹtẹ tó fi ọ̀ṣọ́ lórí olódùmarè lọ́mọ tó gbà lérò àti wípé àìsàn rí èrò káyọ̀ ó ṣeé ṣe kọjá kó ti pa lóun tiẹ̀ lọ́rùn ìwọ ni kó wá tún bẹ̀ sí o ìdí abáfẹ́ gbé lásìtì lábala lè wú mẹ́ ká tó díẹ̀ sí ṣe kankan ò ní sí ọ ò ní kúkú yá ẹ ògùnmọ̀ nígbà kúrúkú ògìrò nígbà kú ẹ̀mí ẹ̀ ń bá ní okú olúwa rẹ̀ ọmọ sùn lọ́rùn dì ọ ọgbọ́ nǹkan kan ò ní sí ọ. bá dé lọ ní ìsinmi òbí mọ̀ náà. ìgbó lẹ́ bọ̀ wá. èmi ti kó mọ ẹ̀ láṣà wo káàkiri yá máa wá ògùn káàkiri ti mọ ìdára ọ̀rọ̀kọ̀rọ̀ gbà lọ sọ ọ̀rọ̀kọ̀rọ̀ lọ sọ ẹ pẹpẹsẹ kéèyàn wọnú lé kí lọ gbé wa ìgbé mo ti wọnú lé mo ti lọ gbé ọgbà ni. aláìta ọ̀rẹ́ èmi mo yìnbọn ajá rẹ sí ọ lè dá padà fún mi. nígbà tó yìnbọn o kí ló dé tí bàtọ òyìn tí ò mú tọjá ẹnu ajá sẹnu ajá mi kọ mo ti gbẹran ṣé ajá tájà mi ò bá múlẹ̀ níbo lọ bàtà náà ń fẹ́ lọ. ọdẹ fò gànà ọdẹ yọjú náà kọjá ní bàbá rẹ. aláìdá rẹ aláìdá ni wọn náà. Mm. Ah, ah ọ̀rẹ́ mi ọ̀rẹ́ wa ah, ah. ẹni ó kó kola ní òkúda ẹni tún rù ó tún rù tọ̀pọ̀ ẹ e, èmi èmi mọ yín mọ èmi lájà mi gé ah, ẹ dákun tó lọ tó bá ti wá jẹ pé ìwọ yìí bẹ́ẹ̀ ni lóòótọ́ ajá ti tiẹ̀ mu ẹ bẹ́ẹ̀ ni tó bá yín mọ tó bá dúró hmm. tó bá ní ọ fóun ọ ní fún ni. mo lè yọ̀ǹda ẹ̀ fún un. nígbà tó lọ tí wọ́n délẹ̀ yìí níṣẹ́ ọ sì yọ̀ǹda fún ìwọ náà wo ti àdìgún àdìgún ayélujára nígbà ọ̀rẹ́ láwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ wú bàárín wọn ṣe dùn. Ah, ọ̀rẹ́ wa ò ní sórí ọ̀ sì wá ní múrí ikú sẹ́nu àti déhùn ọ̀rọ̀ gidi ni ó á dá kátírò wa pa ẹ wo gbogbo ọ̀nà kọ́nà gbogbo ibi tábà èmi náà fẹ́ káwa mẹ́tẹ̀ẹ̀ta yìí ká lé èèyàn pàtàkì ká lówó láàrin gbogbo mi tààrà gbégbà. bẹ́ẹ̀ni o ẹ̀dá tó bá wá sílé ayé yìí tí ò bá lówó ayé asán ló wá. ó dà fún. àti pé bàbá ta ni sí òkú wa wí. kàbí. ojú tẹ ẹ fi ń wọrọ yìí ti yàtọ̀ sílé tèmi fi ń wo sáwó àti ìrù àpò. ṣé tá a bá sọ pé èèyàn lágbájá fẹ̀yìn wọ́ àánú fàyàwọ́ ó lágbára. wọ ọ̀rẹ́ wa gbogbo ọ̀rọ̀ tó gbogbo tó bá wù àtàwọn bá fi lè wọ́ ni ẹja fi wọ́ káwọn náà dé èèyàn. ẹ mọ wá gbà yín mọ̀ràn ẹ ní ìkẹta ẹ wà lórí ibi tá a dé ẹ yọ̀ǹda mi. òsì wà lára rẹ̀ tẹ́lẹ̀ ṣé bó méjèèjì bá a ṣe tòsí tó ṣe bó o rí pásọ ọṣì dá díẹ̀ gbogbo pásọ rẹ̀ wèrè ló ti bẹ́ ọ wájú ọ bẹ́ lẹ́yìn káàkiri ni. dandan ni kó gbowó òkúta. láyà ní òmù. ẹ jẹ́ adé sùn bàbá fẹ́ dé. bàbá. ẹ̀yin ẹ̀wọ̀n yìí ẹ̀ ń sẹ̀mí. bàbá àtò yín sẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ń sẹ̀mí. Ah, bàbá àtọyín sẹ. Àdìó Ayílára bàbá Àdìgún ẹ ń sẹ̀mí ẹ ń kọjá àyè yín bẹ́ẹ̀ ni àbùkù ó sì kàn yín. Ah, ah. àpèjẹ tí mo ní ká máa ṣe ní òṣùpá mẹ́ta mẹ́ta ìjẹ́ ṣe pẹ̀lú ẹ̀kọ àti ẹ̀fọ́. bàbá ìgbàgbé ló sọ̀rọ̀ wa tí ò léwé ìgbàgbé òun ló ṣàbòmọ́ wa tí ò régbò walẹ̀ ìgbàgbé ló ṣe àìmọ́bìnú abẹ́ bí èdè nù. ìgbàgbé ṣe yí kódà ọ̀dà báwọn ìgbàgbé tó ṣe yí òun gan-an ni ó ṣe ń dẹ́bi lòdì tẹ́ ẹ ya ẹ gbà tẹ́ ẹ gbà ìyá sọ́mu kò máa ń ra yọ kété. ẹ fi èdè nù. bàbá káyìsì máa wá wò ó lẹ́yìn ẹ̀ bá ti rí ayé tán wọ́n ní èrè ayé mọ́ ni o kì í ṣe pàwọn náà mọ̀ mọ́ gbàgbé. ẹ̀ẹ́dẹ́gbẹ́lẹ́ ló ṣe kiri fún mi ẹ wo ọrún ní òní tí ẹ bá ṣe kò ní ó dàbí fún yín. ọrún ọrún ọjọ́ márùn-ún ọrún péré tó bá kọjá bẹ́ẹ̀ má dé yìí mọ́. bàbá bàbá ti ṣe tán a kàn sí. ẹ náà ọdún yà máa lọ ọdún yà máa. gbogbo àwọn tá a gbogbo òkúlé wọn jẹ ní agbá. lọ́jọ́ ńlá ò pa ìṣàgà ọbẹ̀ ọdẹ tó rí gbẹ́ o tí ò mẹ́ràn bọ̀ ọjọ́ ńlá pa ìṣàgà ọbẹ̀ tó rí gbẹ́ o tí ò mẹ́ràn bọ̀ ọjọ́ ńlá pa ìṣàgà ọbẹ̀. àbíkẹ́ sábàfíà nínú fa. mo lálẹ́ ńlẹ́ lọ kí láṣẹ. ọ̀tọ̀ wọn ni ló ń jẹ òun tójú túyàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà ni. tójú sójú bá lọ. padà ṣé ẹran ọ̀yà òun kù. ọkùnrin ebete ọkùnrin ebete nítorí jẹun. lè gúná sí bàbá ẹsẹ̀ já roka inú ìṣù mi. iyán ló wè mí jẹ ọkà ló ń wọ̀n jẹ kò sí ní tó burú nù kó roka kó tún gúnyán. kí n gúnyán hmm. kí n tún roka mo gbọ́ tọkọlá ṣe máa lọ ṣe tún mi jẹ mo wíwù àìtọkọ ìyàwó sì là á sọ pé ìyàwó mi kò kọ kájọ mú ní ọba tọkọ ìyàwó sì ni ìyàwó mi pọkọ fún mi mo fẹ́ mu ni. ọ̀dẹ́kunlé ọ̀dẹ́kunlé ọ̀dẹ́dè yìí kọ́ra ó lè o ẹ ǹlẹ́ ẹ pẹ́ fún wa o jẹ́jẹ́ ẹ lẹ́ o ẹ pẹ̀lẹ́ sí ò lé o bàbá kò lè ṣé bàbá ńlá ńlá ni ẹni ńlá rẹ. ṣáwò. àwọ̀ kan ló ṣẹlẹ̀ o ó sì ti fẹ́ débi tí àwọn ọmọdé ń yọ̀bọ̀n síra wọn nígbà tágbára mi ọ̀ka mọ́ ìmọ̀ ni a máa bọ̀ lọ́dọ̀ yìí. èyí ti ṣe. ògúndè yìí lọ́mẹ́sùn-ún jẹ́jẹ́ wa ó ló dúró lójú ìtàkùn tí wọn a sì bí bí bí atẹnu títí lóun kọ́ lòun tú ẹran ẹgbà ni ẹgbà mi ẹgbà mi làgbà yìí gbà mí mo ṣe ń wòrò nígbà tó sì takú tó lòun ò ṣe òun sì dúró lórí pé gáárì òun ló tú ẹran lójú àkókò èmi ò sí nílẹ̀ àmọ́ arákùnrin yìí èmi pé èmi rí jẹ́jẹ́ nígbà tí tú ọ ọ̀rẹ́ ti wá di pé wọ́n yan ìbọn síra fún ìdójẹ́ ìgbà gbogbo ìbọn kálukú kalẹ̀ ìbí kálọ̀ Ògúndè ẹ wo bàbá bàbá Balódé ó lè ní mo sì lẹ́lẹ́rìí ẹran mi ló tú ẹ wo kó tó di pé wọ́n sọ̀rọ̀ mi bàbá n ó forin sí i ẹ gbọ́ bí mo ṣe ń kọrin ọdẹ mi kẹ́ ẹ bá ń gbọ́ poro kító kí ìlókè odò. Ògún ni ń dájọ́ fọ́ọ̀mù olè Ògún ni ń dájọ́ fọ́ọ̀mù olè Ògún ni ń dájọ́. ó lè mú ní ọmọ mọ̀ mọ́ ah, èèyàn ló ń kọ́ tó ń pè lólè. ó lè ní ara tó fẹ́ di wàhálà náà ni iwájú bàbá ló tó ti ń dà bí. sọmọ bí orin tó dáhùn nísìnyí àrífín ló ṣe fún mi. iwájú bàbá. bàbá aládé ló dùn. nígbà tẹ́ mọ̀ yín pé oògùn ọ̀dàjọ́ kílẹ̀ kó wá wájú mi fún ẹ mọ̀ bàjẹ́ o. ẹ má bínú bàbá. torí pé n ti mọ bá yín ti ń ṣerú ẹ̀ mọ́ o oògùn bíntín orí kòrókòró báyìí. bẹ́ẹ̀ ni bàbá kẹ́ ẹ pẹ́ fún wa ojú mi kòró báyìí mo fi rí mo rí gidi ni kódà yìí mú báyìí báyìí mú mú kò lè bọ́ láíláí. jẹjẹ. ọ bàbá. sọ ọmọ wájú ẹni tọ́ wà yìí sọ ọmọ fi tọ́ wà ó sì mọ̀ pé wájú ògùn ló wà. bàbá iṣẹ́ èṣù ni. èṣù ni kí ni. Ah, iṣẹ́ èṣù ni. iṣẹ́ èṣù ni wẹ́yìn rẹ kí nu kí lórí bẹ́ẹ̀. Ah èṣù láàlú ọ̀gìrì òkò. fúnrọ́tọ̀ pamọ́ òun yóò ba ọjà. àṣẹ èṣù ọba ọjà. àṣẹ èṣù lọ́bọ̀ túnra lójú lójú gbàkúté àbísọ́kúsọ wo ló ń sọ. ìwọ ló tún àbíkọ́ kó o tú. bàbá. bàbá bá lọ́dẹ kò ṣẹ̀ṣẹ̀ máa tú. bàbá níwájú ògún táyì pé jẹ́rìí rọ èmi ni mo tú bàbá. Hm? ìwọ ló tú. èmi ni o. ẹ̀yin ọdẹ ẹ gbọ́ mi bí ó ti jẹ́wọ́. jẹ́jẹ́. ọba yẹn pé kò jẹ́wọ́ ni àmọ́ ńlá ṣe. jẹ́jẹ́ mi. àmọ́ kò dáa kí wọ́n mọ gbọ́ ìjà láàrin gbogbo àmọ́. ètí mo wù ú. àmọ́ adójú ti lélẹ̀ odindi ọdẹ tí ń lọ jalè odindi ọdẹ ọmọ dúnà ọmọ tó so wá pọ̀ ni. Ah! ọdẹ ah, olè ọdẹ eh, ọdẹ ayé àtọ̀run ni a. Ah, kò sí àṣepọ̀ kankan láàrin ọdẹ àtọdẹ. kò sí o ṣe o jàre Ọdẹkúnlé kò sí yàtọ̀ nù ọdẹ tí ń jalè àti ọdẹ tí ń gbàyàwó ọdẹ ẹgbẹ́ rẹ̀ kò sí yàtọ̀. níbo lẹran náà wà báyìí. Ah, bàbá níwájú ògún tẹ ìpè jẹ́rìí rọ mo ti tà bàbá. o ti tà bẹ́ẹ̀ ni bàbá. o ti tà mo ti tà èèlò lọ tà ah, bàbá ah, ọ̀kẹ́ mẹ́sàn-án ni. ọ̀kẹ́ mẹ́sàn-án ìṣẹ̀ràn ló fò. láàárín òní sọ́la o gbọ́dọ̀ dá ọ̀kẹ́ mẹ́sàn-án padà. ẹsẹ̀ mo dúpẹ́ bàbá. bí ọba ti dá padà wá sọ fún mi. ẹsẹ̀ mo dúpẹ́ lọ ẹsẹ̀ mo dúpẹ́. ẹ wo bàbá bá lọ́dẹ ẹ bá mi kìlọ̀ fún un ìgbọ́dọ̀ rí ní sàkání ọ̀dọ̀ mi mọ́ wo lè burúkú yìí. ẹ ṣeun bàbá. bàbá mo rí. ẹ ẹ wura alọ́rùn òye alọ́rùn òye àṣejẹ ilé ìlú yìí nǹkan ọmọkùnrin àṣejẹjẹ jáde jẹjẹ lónìí. àṣejẹjẹ jáde ní lóòótọ́. ẹ mọ̀ sọ dáadáa o kí wọ́n máa wọlé wa lóru. ajílẹ̀. ṣé ó yá mi. ọ̀yá ni lọ́dàkùn àròjọ́ mú sórí. níbo lẹ́ ń lọ yá mi. ìwọ làmọ̀ràn bí ni ọ̀yọ́ tọ́rẹ́ ni orùkètè lérí tó tún béèrè pé sọ́dọ̀ ní lọ. ńgbà mo gbẹ́rù kalẹ̀ báyìí tó tún bi ní ibo ní lọ. ọ̀dà ọ̀gá ni o. ìyá mi ìyá mi gbogbo adúrú tọmọ yín sọ fún yín yìí náà wípé òun ò fẹ́ kẹ́ mọ́ ọlọ́jà ní gbogbo ìgbà ìyá mi ọjà lẹ́tún lọ yìí o mm. èmi ò ní gbèrú yín o torí mi ò lọ́wọ́ sí i. Mm. níbo lọ́wọ́ ni mọ́ ọ lọ. ó ní ẹ mọ̀ sùn ẹ mọ̀ jí. eyín náà dáa ọyẹ mọ́sọ̀kì mọ́ jí kébi ó sì lù ń pa àbí bẹ́ẹ̀ kọ́. ìyá mi ebi wo ní lù yín pa ta ni ó rí yín báyìí gbogbo adúrú bẹ́ẹ̀ ṣe tóbi tó yìí ọkọ mi kówó fún yín ní tó ń ra aṣọ sí yín lọ́rùn sí èyí ò tó wá tó. bẹ́ẹ̀ o ti rí gẹ́lẹ́ lèmi gan rí wọ́n máa ń tàn ìyáàfin òkùnkùn tààfin àfin ní ń tanra rẹ̀ wo sórí jẹ́mi ó sọ tọrọ fún àtiwá àtọkọ rẹ ẹ̀yin lẹ mọ ń tẹ́ ẹ rí tẹ́rí kẹ́mi ọmọ ṣiṣẹ́ ẹ̀yin lè mọ̀ ṣiṣẹ́ kẹ́ sùn kẹ́ jí ntì ṣùgbọ́n mi ẹni iṣẹ́ pa tó kú ọ̀sọ̀ jẹ́ ẹni iṣẹ́ pa lọ. sórí àárọ̀ lọ́jọ́ o ẹmu ni wọ́n fi mú lẹ̀bì kan iṣẹ́ ni wọ́n fi ṣe lọ́dọ̀ tí ayé àyìn o bí olóògbé kulu bí ah, olóògbé. ọlẹ́yẹlé ah, ìwọ́dà ìwọ́dà ìwọ́dà jẹ́ rí ọ. <laughs> ọwọ́ rẹ mọ̀ ní. èrò báwo. bẹ́ẹ̀ ni o ní ògùn ló fún mi pa ìyá mi. ògùn ah, yẹ ògùn yẹ mo yẹ ó sì tóbi dáadáa bó o ní sọ wàá tà ni. ṣé ẹ̀yin fẹ́ rà ni. wọ́n rà bọ́ bàtà mi. ọ̀dà ẹsẹ̀. mo ti gẹran ìgbẹ́ ti tójọ́ mẹ́ta mi. ó kò séwu ẹ̀hún ni. ọ̀jẹ̀ ó sì tóbi dáadáa èló lọ wàá tà. ìyá mi torí kọjá yìí ẹ fún un lọ́kẹ̀ mẹ́wàá. kánlẹ̀ òde ìyáálé mọ̀rọ̀ mi ròyìn ẹ̀fun lérí ìkéne ìbọ̀dẹ̀ bá rò sẹ́rò yà bó bá pẹ́ran kàábù yan jẹ́. ìyá mi bí gbogbo nǹkan tó gbówó lórí náà ni ká tó rẹ̀ tù ká tó ra àyà owó yìí ni. ọ̀kẹ́ méje lèmi ó fún ọ. méje ọ̀dà ẹjọ́ lọ́mọ yín nù. ọ̀dà kò burú gbàgbà lọ. ẹ ṣe ìyá wa. ẹ kú O bàbá. ẹ rọra. a ah, ewúro ìmọ̀ tóbi pọ̀. àbẹ́ yìí. kódò gbó. Ah, ah, ajílẹ̀. ẹ ká bàbá lè. ẹ ra bàbá o. Eh, eh, ọ̀rẹ́ yálé eh? ah. ọwọ́ rẹ bọ̀dé ayéwòrò rè ọwọ́ afúnmẹ́kọ́hún. ìyá mi yín mọ̀ ti rà á kó lọ́ọ̀kẹ́ méje má rà. Ah. ṣé wọ́n ti wá fún un lówó. ìyá wọlé lọ́wọ́ láwọn fẹ́ lọ mú wá fún mi náà ni. Ah, òbú pé horo sí i. ọ̀rẹ́ yàrá hmm, bàbá sàgbà gbogbo bàbá ọ̀kẹ́ mẹ́wàá mọ̀ ni. ẹ ọ̀kẹ́ mẹ́wàá nù. bẹ́ẹ̀ tẹ́ rí. pátó wọn á di lọ́jọ́rọ́ kọ́ bá mi di ah, emu àti wọ àtàwọn yòókù rẹ ni o. ògbọ́n ọba ń dáàbò bo yín. <laughs> wọ àtàwọn tó kù. Ah, ẹ ṣeun ògbọ́n ma. àrùbá o. ògbọ́n ṣe lédè. o ní fẹsẹ̀ mú o. baálé mi ẹ fẹ́ràn ẹran <laughs> ìyá mi yín lẹ ìjọ. ayélujára. Ah, ọ̀rẹ́ ẹ̀ lé dà kò gbowó mọ́ ni. ọ̀rẹ́ ti sanwó ìyá mi. mo ti hmm. fún un ló hmm. mo ti fún un lówó. ẹni ná ẹyin náà dáa bá ẹni ná. ìyá ìyá hmm. ah, ẹ bọ́lọ́ tó dà. bọ́ni tó ń lọ bọ́n mo tún fẹ́ lọ́jọ́ ọjà lọ ìyá yìí lára bébí mo ti pé ẹ má wulẹ̀ dààmú ara yín mọ́ kí ni ẹ fẹ́ lọ rè é tà lọ́jà èló lẹ́ẹ̀ ta gbogbo ilé gbogbo ntẹ ẹ bá fẹ́ mo pé ẹ máa bí mi oúnjẹ ń bẹ lé aṣọ ń bẹ lé gbogbo ntẹ ẹ bá fẹ́ bí mi ẹ mọ̀ pé ìdótútì ni yóò jẹ fúrú mi pé ìyá yìí lára wọn ń ru ẹ̀fọ́ rẹ̀ jà lọ rè é sọ̀rọ̀ ah, ah. ẹ̀ gbọ́ sẹ́mi ìyá mi. Ìyá ìyá mi, ìyá mi, ká tó koroko dọ́kọ̀ òrókò, ká tètè jí ká lè débi àwúrẹ̀, àṣebówó bá dé ikú ti dé. Ìyá mi, ìyá mi. Àrò mẹ́ta lábí ṣe bí àjọjẹ, iná jó tán ọbẹ̀ òjì náà, àjọjẹ ògùn dánìkan ò ní bá ní kájọ ṣe àjọ jẹ. ìyá mi ìyá ìyá mi. àpá wọn lówó ń bẹ lẹ́wọ̀n jìbìtì. ìyá mi kọ́ ebi ẹ ra ewu lọ́wọ́ òdeyàlé lọ́sàn. ẹ o rò tí mi rà bẹ́ẹ̀ tó ẹ bẹ́ẹ̀ náà mo fún mo sì pé kí òbí mi ọba yín pa ata sí i bọ̀ jẹ́ rẹ̀ àìlà sọ̀rọ̀ pé mò ń sọ fún ọ sọ̀rọ̀ pé mò ń sọ fún ọ. èmi ń sáré owó èmi ń sáré ọlá ìyá mi ò gbọdọ̀ kó ìyá mi gbọdọ̀ jẹun ọmọ.

wo gbogbo nǹkan láyè lọ fi já fún bàbá rẹ jẹ ẹyìn ẹyìn mi. sẹ́yìn tí ro kàkalẹ̀ fún ọ ń lè dákun káwọn kọ́ lọ jàmọ̀ làtẹ̀fọ́ tí mo rò kalẹ̀ fún ọ. ẹ̀yin náà ilẹ̀ ní bọ́mọ̀ bájọ ṣòkòtò yọjọ kíjì pa sẹ́yìn hmm. ní ìbájọ. èmi ló yẹ kọ́ ọjọ́ hmm. ọmọ pé mi ò fẹ́ràn oúnjẹ. ẹ̀yin o ẹ̀yin lẹ fẹ́ wọ́n sọ ẹ̀yin lẹ gbà pé owó kò ilé ikú lówó ń àwọn délé ẹgbẹ́ mi àwọn délé àwọn délé ẹgbẹ́ mi. ẹ wá gbẹ. a fi yín o. ẹ àtẹ̀mọ́ra hm. ẹ kú orí mi orí mi orí mi o ah, irú kí mo kà yé. ìyàwó délé ìyàwó délé. àníwé ilé mọ́lẹ̀ èdè yìí ẹ wá gbọ́ o kàkà káwọ́ sunkún àwọn àgbà bọ̀ wọ́n láwo sùn yẹrẹ ni èyàn tó bá wá ní ọdún yìí ẹni ó mú tiẹ̀ náà kó lù pa hmm. ẹ wá gbọ́ o awódédé tó kú nìkan kẹ́ ẹ bí lọ́mọ ẹ bẹ́ẹ̀ yẹn lẹ bí mi àdìo ẹ̀yin ọ̀hún lẹ bí Ayílára àtàdìgún àtọ́ máa ṣe fún yín gbogbo ń táwódélé ò wá dúró ṣe fún yín àwa ó ṣe gudugudu méje òun yàyà mẹ́fà fún yín á jẹ́ káwọn aráàlú yìí ó mọ̀ pé àwọn ah, ẹ lọ́mọ àwa gangan lọ́mọ tẹ́ ẹ bí. ẹ kú àmúmọ́ra ẹ kú àmúmọ́ra ẹ má sọkún mọ́ ẹ kú àmúmọ́ra ẹ kú àmúmọ́ra. Ah! ìyá ọmọ jẹ mí o mo bá tẹ ni mo kú àmúmọ́ra sáwọ́dẹ lè padà bọ̀ wá bá mi ah! ni. kò ní padà wá mọ́ ẹni tó kú ti kú. Ah! ìyàwó tí ìwà kọjá ẹni ó lè ṣàbíamọ o. Eh! ẹ ẹ wo de ilé ẹ mọ sí kẹ sunkún látàárọ̀ títí di ọ̀la yóò ní káwọdélé jí padà mọ́ èèyàn tó kù sí gbọ́. ó ní padà wá mọ ẹgbẹ́ mi o. ẹni tó kú ó ti lọ ìyàwó rẹ mọ sunkún mọ ẹpẹ̀lẹ́ gbogbo tó bá gbà pátápátá láàfún tíyàwó ìdọ́lọ́mọ lẹ́ẹ̀dẹ̀ yín kó sì ń tà lè ṣe ẹ kú àtẹmọ́ra bàbá. ẹ wo bàbá nígbà táwọn ọkùnrin ṣe báyìí kí ni káwọn obìnrin ó ṣe ẹ wo Elédùà ló fún wa o òun ló sì gbà ẹ jẹ́ á gbà fún un. bàbá ṣe rí wọn ní ọbẹ̀ ìmí nǹkan àgbà àti pé akọ ọgì ìkẹyìí sòjé o gbogbo tí àwọn èèyàn mi ń sọ látòrọ òdodo ọ̀rọ̀ ni o àwa yìí náà a tó ọmọ àṣẹ fún yín. àbí. àti pé gbogbo tí owó bá ṣe tì nílẹ̀ yìí ilẹ̀ ní gbé yìí. ilẹ̀ ni ó gbé. gẹ́gẹ́ bí ti ọ̀rẹ́ mi àdìo sọ àwọn màmá wa náà ti kọjá ẹni tí sàbíàmọ tó bá ṣe pé towó ni bàbá á nà á rí i pé màmá sàbíàmọ lẹ́ẹ̀ẹ́ lẹ́yìn èyí àwa náà ò ní fi rẹ̀ ọmọ ni á ọmọ yín la sì jẹ́. ṣé mi mo bí wọ. bẹ́ẹ̀ ni bàbá. àti ìwọ náà. n ò lókè mi lẹ́yìn ọ̀run. ìwọ ń kọ́ bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni bàbá mi táwa ní ikú kàn nínú ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta wa. òkè yẹ òkè yẹ yẹ wọ pé ifá má fi mí ṣẹrú ọ̀rọ̀ mi là má má fi mí ṣe wọ̀fà bá ara àtọmọ rẹ má fọ mi sọ lórí alásán nù lásán ọmọ bíbí inú ni ọfi mi ṣe ojú oró ilé sọlùkú omi àyè gèsè ilé sọlùkú ilẹ̀ gbogbo ìgbàdìgbà ẹni dáríjọ fún mi ọ̀gbọ́n tẹ́lẹ̀ tọ́ba báyìí ní kànṣẹ́ fèrò kí ló dé ẹ lọ́mọwé kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ kì í kú lójú ẹsẹ̀ ẹ má jẹ́ ẹ má jẹ́ ìyà ó jẹ mí ọmọ ọwọ́ ti ń kú lójú ọwọ́ o bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀tíyàwó lẹ̀rín ọ̀gbẹ̀rì láàmì bàtà kílẹ̀ tù fẹ́. ẹni tó bá tajà ẹrù pẹ́. dandan ni kó gbowó òkúta. wọ́n wí o ẹ̀yin lẹ́ ò fẹ́ wọ́n sọ ẹ̀yin lẹ́ ò gbà pé owó kò ṣe fi ti pa ilé ikú lówó ń bẹ. ẹ wulẹ̀ ẹ káàbọ̀ ẹ wulẹ̀ ẹ sì lẹ́ẹ̀jẹ̀ nǹkan kan ẹ sì mú nǹkan kan kí wàá ní olórí ní tẹ́ ẹ bá wà gan. bàbá àwọn ọdẹ ìlú ni wọ́n tọ̀ mí wá wọ́n ní kò sẹ́tù kò sáàyà a wá rò pé kí lọ́nà àbáyọ tá a lè ṣe ọ̀nà àbáyọ tá a lè ṣe ni pé ká mọ tójúlé kọ̀ọ̀kan ká mọ bọ́ sójúlé. lórí ẹtù àtàyà. ká wá san owó ìjọ. <laughs> èrò lẹ ti wá rí gbà báyìí o. Ah, <laughs> bàbá àmọ́ ti gbìyànjú àti gba owó gidi bá a ṣe ń wo yìí á ti gbà tó ọ̀kẹ́ mẹ́rin àbí. Ah, <laughs> ọ̀kẹ́ mẹ́rin ọ̀dà ẹ̀yẹ tó ìtọ̀ tó bí ojúlé mélòó báyìí. a ti gbìyànjú a fẹ́ tọ̀ tó ojúlé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. ojúlé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọ̀kẹ́ mẹ́rin ọ̀dà <laughs> ẹ gbìyànjú ẹ gbìyànjú ẹyin ṣe wá rí bẹ́ẹ̀ ṣe tọ ojúlé mẹ́ẹ̀ẹ́ ojúlé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ẹ̀rọ̀kẹ́ mẹ́rin gbà bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀tọ́ padà tó ojúlé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀ẹ́dá ọ̀kẹ́ mẹ́rẹ̀ẹ̀rin wa padà fún wa ẹ̀ẹ́ ló ti jẹ́ mi ẹ̀ẹ́ tọ́gbà dín ní ọjọ́rọ̀ ẹ̀ wà padà wà bá mi n ó fún yín ní ọ̀kẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. ẹ ṣe bàbá ẹ ṣe o ẹyin mélòó ni àwọn mẹ́ta àwọn mẹ́ta rẹ ẹyin mẹ́ta rẹ ẹ̀rí àpàwọn ọmọ owó ń bẹ lẹ́wọ̀n àjò. ọmọ olórí ọdẹ olórí olórí ọdẹ. bọ́lọ́hún ò bá kọ̀ ọ́ ò bá bínú bóyá màá lówó ń bẹ lábà tí ń jẹ̀ sunsun lábúlé òkú. ẹsẹ̀ wo ẹ̀yẹ dáwọ́ padà fún àwọn tí. àpọ̀jù owó má kàn ju ìṣẹ́ ẹnu kìíní wúwo. ẹ̀yẹ ìyá mi òṣòròǹgà ẹ ṣàánú mi o ẹbọ tí mo gbé wáyé ẹbọ owó tó gẹ́ ni kí n mọ̀rì kú ọmọ mọ́ kí n mọ̀rì kú aya kí dààmú ọmọ bá mi kọ́nà ò sí ẹ túwọ́ pátápátá o èmi gan túwọ́ bóyá ìgbàálẹ̀ tí ń gba àwọn èèyàn lẹ̀ ni ló fa wàhálà ẹ wá dáríjì mi mo ti túwọ́ yányán ẹ lọ́wọ́ nínú ọ̀rọ̀ ẹnìkan kan mọ́ ẹ wá ṣínà fún mi o ẹ jí ó ṣeé fún mi o. kí mi náà má sáré kọ́nà ó sí fún mi ọyọwọ pátápátá ẹ bá gbà bẹ́ẹ̀ yá yé o. lẹ́wàá wo ni ìfá ọ̀ṣẹ́ mọ́sọ̀kò yọra rẹ lẹ́nu ọlọ yọwọ́ lọ́rọ̀ kọ́ ọ lè yọwọ́ lọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀ wọn yìí kálàṣẹ tìpó kú iṣẹ́ ẹ̀ ọmọ pẹ́ ní bá ti tajà èèpẹ̀ dandan ni yóò gbowó òkúta sọ̀rọ̀ ẹ̀bọ̀ ètò gbé wáyé kò ní í fín kò ní í dáa. bẹ́ẹ̀ yóò bá fẹ́ jẹ́ wọn gbélé yìí. ọ̀ lẹ́kẹ̀ẹ́ níbo ló ti rí tí wọ́n ń jẹ̀jẹ̀kújẹ àwọn ìyá ìjẹ̀jẹ̀kújẹ mọ̀ fún wọn jẹ wọn ò ní gbà lọ́wọ́ rẹ kò ní fẹ́ kò ní dààmú sọ fún ọ. ẹ ní gbogbo tí ń ṣẹlẹ̀ sí ọ ọ tí ì rí nǹkan kan ọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi tó báyìí. wọ́n o ẹ̀yin lẹ́ ò fẹ́ wọ́n sọ ẹ̀yin lẹ́ ò bá pé owó kò ṣe é fi tipa wá ilé ìtìjú. amòrí tán kábíyèsí o ìwà tá a wá síwájú yín a wá sojú àwọn ọ̀dọ́ ni a sì torí nǹkan méjì wá bí kì í ṣe ń torí àdìgún àdìgún àtàyí lára ọ̀kàrẹ̀ kábíyèsí wọ́n ń ṣe gudugudu méje nínú ìlú wa wọ́n sì ń ṣe yàyà mẹ́fà yorùbá sì bọ̀ wọ́n ní yiniyini kàlíbà sí mi <laughs> kábíyèsí tá a bá wá dáwọ́ lé nǹkan nù ìlú yìí ipa tó ní kìmí ni wọ́n máa kó nù wá. bẹ́ẹ̀ jẹ́ kí ọ lẹ́yìn kábíyèsí o kádìpẹ́ lórí o kábíyèsí ipa kékeré kọ́ ni Àdìgún Àdìó àtàyílára wọ́n kó nínú ìlú wa pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ààbò tí ò bá sọ́ta mọ́ táwọn ọdẹ bá wá bá wa tá a bá dọ́dọ̀ wọn owó tí wọ́n fún wa la fi ń ra ẹtù àtàyà. kábíyèsí o ṣe é rí àwọn àdìo àdìgún pẹ̀lú ayílára ẹ jẹ́ mọ̀ gbogbo àwọn opó tó wà lùlù yìí gbogbo wọn ló níye tí wọ́n ń gbà lóṣù pákọ̀ kan sẹ́ni kówó àwọn opó fi lè pé dáadáa ó níye tẹ́ mọ́ fáwọn ẹ̀ táwọn náà mọ́ fi sápò ẹ̀yìn ẹni tí bá wá ṣe rí o nǹkan báyìí tá a bá rí ipa tí ń kó kámọ̀ wà lè wá sọ fún kábíyèsí níbi ọdún ìjẹsùn tí ń bọ̀ yìí ká bá a fi àmì ẹ̀yẹ ká fi dá wọn lọ́lá àbí bọ̀mọ̀ wí kábíyèsí bọ̀mọ̀ dábàá ní o. kábíyèsí wọ́n ní yiniyini kẹ́ni ó lè ṣe mí wọ́n sì tún ní ẹni abáṣe lóore tí ò dúpẹ́ kí ọlọ́sàkóni lẹ́rù lọ ní kábíyèsí yìí àwọn wọ̀nyí wọ́n máa wá bèmí náà nílé gẹ́gẹ́ bí ọ̀tún òlu ẹ̀yìn owó ńláńlá ni wọ́n máa gbé wá fèmí náà tí wọ́n ní kí n mọ fáwọn èèyàn tí n bá wá ń kí mi gẹ́gẹ́ bí ọ̀tún òlu. ó sẹ́ẹ̀rì arígbìmọ̀ ìkànnì bẹ́ẹ̀ yẹn bá ṣe wọn ẹjẹ́ àsọpọ̀ ṣe wọn bẹ́ẹ̀ bá sì ṣe èèyàn ẹ jẹ́ àṣọ pọ́ńtọ̀ ń ṣe èèyàn àwọn náà ń gba gbọ̀ngàn sọ. lóòótọ́ kódà èmi gẹ́gẹ́ fúnra mi bí mo ti wà yìí. kábíyèsí àwọn ọmọ ń gbìyànjú ká mọ̀ pàrọ̀ mi ìyálòde tẹ̀ ń wò yìí èmi gan àwọn ọmọ màlúù tí mo sọ mọ́lẹ̀ lọ́jọ́ tí mo ṣe ìyàwó ọmọ ọmọ mi. Ah! mo gbọ́ sọ̀rọ̀ mo gbọ́ sọ̀rọ̀. àwa ti jẹ́rẹ́ ẹ wá ń ṣe gudugudu méje wá láàrin ìlú ẹ wá jẹ́ kébì gbọ́. bí ẹ bá ṣe pé àwọn ọ̀dọ́ wa lónìí bó ní ìṣẹ̀mọ̀ pé ìṣẹ̀mọ̀ kálukú yín. àmọ́ ẹ má jẹ́ kébì náà rẹ yín jẹ ìdúró mi àwọn mẹ́tẹ̀ẹ̀ta kódà ẹ̀sìn méjì ni wọ́n kó wá fún mi lọ́jọ́ ìfẹ́. ẹ ẹ fún mi mẹ́ta ń bẹ̀ nù. nínú mélòó ẹyìn ètò àjẹ́ pé òun ó mú kàn á kùnà. sábàbù ẹ̀yìn ọ̀dọ́ ọ̀dọ́ yóò dà fún yín ẹ̀ àjẹ́ pé èrò wa àti náà ó bára mọ́ nù. nítorí pé bí ṣe ń ṣe fún alára ní ṣe fagirò ní ṣe fún gbogbo ìlú àtọ̀dọ́ àtòpó nídìí eléyìí ẹ lọ ibi a bá rò sí àjẹ́ gbọ́ àmọ́ mo fẹ́ ṣèlérí pé ìtàn ìbáwá òun lórúkọ àwọn olóyè ó ti di mímú. ẹ dàgbà ẹ dàgbà. yóò fi tó ọdẹ o ìyá mi ń bò ló ń lọ. mo fẹ́ sáré dé ọjà ni. ọ̀dà gbọ́mọ ẹ̀yìn rẹ fún mi. ìyá ọmọ mi. mo gbọ́mọ ẹ̀yìn rẹ fún mi. Ah, ọmọ mi èrò gbòǹgbò ń fún mi. Ah, ìyá ọmọ mi rè é bá gbọ́mọ mi o.

ilé ikú lowó ń gbé. Ah, ìyá mi, ah, ìyá mi, ká tọkọ̀rọ̀kọ dọ́kọ̀rọ̀kọ̀ o, ká tètè débi àwúrẹ̀, àṣebọ̀wọ̀ bá dé ikú ti dé. Ah, ìyá mi ìyá mi. àrò mẹ́ta la fi ṣe bí àjọjẹ ìnájó tán ọbẹ̀ òjìnà àjọjẹ ọdún bẹ́ẹ̀ nìkan ò ní bàbá ní kájọ ṣe àjọjẹ. ta ìyá mi ta ìyá lówó ń bẹ lẹ́wọ̀n jìbìtì bọ́lọ́hún ò bá kọ̀ bọ́lọ́hún ò bá bínú bóyá máa lówó ń bẹ lábà tí ń jẹ sunsun lábúlé oko. ìyá mi ta ìyá mi. akánjú owó má kánjú iṣẹ́ ẹnu kìnìún lówó wà ó owó bá ti dé àtà. àìlọ́rọ̀ ni wọ́n kí ni wọ́n. àìlára àdìọ́sẹ́ nítorí ẹ̀yìn nìkan ṣoṣo ní èèyàn ló ní ọbọ̀sà àbọ̀sà àdìọ́mọ ní ṣe nítorí ẹ̀yìn nìkan ṣoṣo ní àwọn kan wá ní ẹ̀dùnú kárí gidi wọ́n ní ká ẹ̀dá mọ̀ ẹ̀dá kàdá mo ní kó wọ́n wọn lè bọ́ kó wọ́n bọ́ kó kó wọ́n wọn lè bọ́ sàwọn bọ́. kò sọ́ọ̀tà tí ó sì ní lẹ́yìn bí ó sórí ẹni ní orí ẹni àgbére ọ̀rẹ́ mẹ́ta bí ọmọ ìyá ibú owó wọn. ire o ire o ire lẹ́nu ayélujára mo ní orí ẹ̀yìn àgbére lọ́jọ́ gbogbo lọ́jọ́ gbogbo lọ́jọ́ gbogbo nígbà gbogbo ni. kí n sẹ́lá lọ́rùn àbọ̀sẹ̀ wọ́n kò rọ̀ kí mo ní ìrẹ̀lẹ̀ ní gbogbo eré ẹ̀yìn àbírẹ́ ní. ó kàn lé bù ọ́ ó kàn lé bù ọ́. orílẹ̀-èdè mi láti ẹ̀ lálẹ́ odò orí ẹ̀yìn àbírẹ́ ní. ó yà bọ̀. èlí náà ní jẹ́ ní ọbẹ̀ lọ́wọ́ ẹ̀ ah, ah. gidi ni. wọ́n mà pé nǹkan bẹ́ẹ̀. ẹ gbọ́ wíríwírí lẹ́nu akọrin ah, dáadáa ni àdìgbò àkọlé mi jẹ́ ni akílógèlè ààrẹ ni. Eh, ọmọ ilé ọ̀hún eh. wọ́n ní ẹ̀bọ́gún ẹ̀bọ́gún. àmọ́. ṣebí torí ẹ̀yin ni nǹkan ṣoṣo ni. Mm ayélujára o wọ́n ní airbus airbus à ṣebí torí èyí ni nǹkan ṣoṣo ni eh. èyàn ló ní aṣọ òṣùkárì gidi òṣùkárì eh. gidi táyé gbọ́ ọ̀kẹ́ mẹ́rin rọ́gbọ́n táyé gbọ́ táyé gbọ́ ọ̀kẹ́ mẹ́rin rọ́gbọ́n ọ̀kẹ́ jẹ́ àjẹ́ kàtà ni torí èyí kọ́ ni ìwú owó ah, ah, ah, àgbàǹgbẹ́ni ikú òní pa iní rèwerèwe ẹni ọba ní ẹkú ó tọ̀ ń sì kú bí ajá ṣe wò. àṣẹ àṣẹ àṣẹ bàbá. èèyàn tó bá ní ẹ mọ bọ kẹ ẹ mọ bọlẹ ẹkú kú ní débánlé ẹ máa ń ṣe bó wù yé ọ̀rẹ́ mẹ́ta ọjọ́ kan náà wọ́n bẹ́yàwó ọjọ́ kan náà wọ́n bíyàwó ọjọ́ kan náà níyàwó tún délé ọjọ́ kan náà níyàwó ah, tún délé. ayé yàrá dé ayé yàrá ah, dé. ó ní ọmọ ọgbà wà ní dáadáa ayé yàrá rẹ ní òkùnkùn dání o ọkọ òdìgbò wò dáadáa wò dáadáa wọn náà wò. ọyá ọyá ẹsùn ẹsùn ẹsùn ẹsùn ẹsùn. Orí oyè! Orí oyè! Ó kàn lẹ́kùn! Orí oyè! Ìsàlá o! Ọ̀dọ̀ oyè! tẹlẹgàn ló kù ó tẹlẹgàn ló kù ó tẹlẹgàn ló kù ó. ẹ kú ayẹyẹ òní yóò yẹ yín ọdún wa ṣe wá. kábíyèsí ìlú wa adé òkúri ìlú wa kò jáde ẹ pẹ́ fún wa o. àṣẹwó. Tẹ̀lé kan di o. kábíyèsí. mo jẹ́ yé o. yóò máa bí wọ́n ṣe. ayílára. yóò yẹ kò ní yẹ ilé o. àdìgún. kábíyèsí o. yóò yẹ ọ. ẹ kú oríire òní. ó yá ẹ ṣíra ẹ ṣíra lẹ. kábíyèsí o. kábíyèsí o. kábíyèsí o. pàpọ̀ yín kábíyèsí ní kákí pé ẹ kú oríire wọn lóríire yóò kalẹ̀ o lásìkò kábíyèsí wa adé òwòrè ti ìlú orípọ̀jáde hmm. nǹkan ọmọ dọ́ra wọn ni ẹ̀yin olóyè tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ jẹ ẹ ní rí bàjẹ́ o ẹ sì ní rí kú ọmọ o. ẹ gbọ́ bẹ́ẹ̀ bá ṣe nǹkan rẹ láàrin ìlú ó yẹ ká yẹ olúwa rẹ̀ sí bẹ́ẹ̀ bá ṣe gbúdúgbúdú méje yàyà mẹ́fà ẹ gbọ́ ó yẹ kí àwọn ọ̀daràn náà lọ́lá kí ló dé àgòjì kankan ẹ̀yìn àtìkún oyè ká da lára yẹn. kí ló dé kí ló dé alábàáwá

rèké gbàwẹ̀ àkókò sùn tẹ̀gẹ̀dẹ̀ àkókò sùn kèrèké ó yẹ kó là ń tiẹ̀ bọ́bọ̀. wà dé bàbá awóyinfa ìyàwó ẹ̀ ti fò sánlẹ̀ ó sì ti kú. ó kú ó kú ó kú ó wọlé òmúra mo wọlé òmúra wọlé òmúra. down down down down ooo kò sí ń pẹ́ ìdúná sórí ikú tí ti ń kojú pẹ́ ni. owó ẹ̀ mà ní pa fún mi owó ní pa fún ni o. ó tún dún ẹ̀wá jẹ àdìgún tó ń pẹ́. àdìgún dáhùn. ó yẹ ó yẹ ó yẹ ẹ̀sìn. nǹkan ṣe o ìyá bàbá kú ẹ ò kú o. ẹ wo bàbá ẹ jẹ́ adé sùúrù ẹ jẹ́ sọ fún yín kò sí tí ń bọ̀ lókè tí ilé ọgbà kò ti sí tó ṣẹlẹ̀ tí ò tí ṣẹlẹ̀ rí ẹ wo bàbá ẹ jẹ́ wá sọ fún yín o sẹ́ẹ̀rẹ́ àdìo nì yóò fún yín láyà méjì ayílára ni òun ló fún yín méjì èmi gangan àdìgún èmi ló fún yín méjì wá wò láàrin ọdún kan péré kẹ wá ṣòwò ọmọ láàrin obìnrin mẹ́fà lọ́dún kan ah, bàbá ilé ti kún. ẹyin adigun díẹ̀ ń gbẹ̀rù lọ́wọ́ ẹ̀ kí n sì tìkì ẹyin bàbá ọmọ ní gbogbo wa yìí fún yín ẹ wá gbọ́ o èmi àdìo ògún ará ògún mọ̀ bó bá ṣe obìnrin mẹ́wàá lẹ́fẹ́lẹ̀ kódà bó ṣayá ọba ó fẹ́ fún yín tó gbà mí ká elédùà òkè òòṣà òkè yóò fagbára wa ká ẹ ṣe pẹ̀lẹ́ o. bàbá bó ti rí gan-an làwọn èèyàn mi ti sọ̀rọ̀ ẹ wò ó alẹ́ má ti lo ẹgbẹ̀rún ọdún láyé ẹ̀sùn gbọ́n ẹgbẹ̀rún nǹkan ti sojú rú wa yìí a ti rí ẹni tó bí ọmọ mẹ́jọ mẹ́jọ ẹ̀jọ́ sì kú lójú ẹ̀ ayé ọ̀parẹ́ méjì bómi lọ iná pa méjì wọ́n kúkú ná méjì kó kànga lójú ẹ̀mí ẹ̀ yọ wọ́n ń túfọ̀ méjì tó kù ni ìyàwó ẹ̀ tó gbẹ̀mí mi bí wọ́n ti túfọ̀ ìyàwó ẹ̀ fún òun náà tún bá bẹ́ẹ̀ lọ ah, ah, ayé ọ̀parẹ́ àti bẹ́yìn rèé ẹ̀yìn rèé ẹ̀ tí. òótọ́ ló sọ bàbá kò sí ní tójú ẹ̀ ò tí ì rí ayélujára rẹ̀ mi <laughs> ojú ẹ̀ ti rẹ̀ burú gan. òótọ́ ni ah, ṣé báyìí lẹ sì wà yìí Ah, ah, àwa yìí a tó ọmọ ṣe fún yín a sì ṣe ju bẹ́ẹ̀ ṣe rò lọ. ẹ gbìyànjú ṣé ẹ rí ẹni tó fòókè ó bẹjọ lórí ojú fọ́ etí di àgbọ̀n àṣàlẹ̀ yẹ̀ ẹ́ lẹ̀ ẹ wá ní amára burú sáàkírá burú ọ̀hún ni sí èmi nìkan èmi nìkan ló yẹ kí n ṣe adúró fún yìí kódà kó jẹ́ pé èmi nìkan ni kódà ìyẹn jẹ́ mi ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ tó dùn mọ́ mi ẹ ṣòfò ẹ sọ̀rọ̀ tó dùn mọ́ mi ẹlẹ́ẹ̀tọ́ máa ṣe ẹ sì ṣíwájú ẹsẹ̀ yìí ọ̀dà àbá o a jẹ́ pé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ikú dúró ń bẹ̀. yà lọ́dẹ̀ kan kí n lọ. ọ lọ bí kankan o yọ̀ǹda tèmi fún mi. yàgò lọ́dẹ̀ kan jẹ́ lọ. ó lè lọ bí kankan. èwo ni tiẹ̀ lò wọ́n. tèmi rèé yọ̀ǹda rẹ̀ fún mi. mo jẹ́ lọ. àlọ́ ọ̀lọ́bì kankan sẹ́ẹ̀ yọ̀ǹda tèmi fún mi ni. lọ́wọ́ mi ìyá sórí kinní tó wà lọ́wọ́ mi yìí etí aṣọ rẹ lọ́gbọ́dọ̀ mọ gbé gbogbo gbà gbogbo bíkíbi tó bá lọ ọ gbọ́dọ̀ wà lára rẹ ni o kò gbọ́dọ̀ yọ níṣẹ́jú kan o ṣó ti gbọ́ ọyá gbà lọ́wọ́ mi gbà ṣó ti gbọ́ ọ mọ wà lára rẹ gbogbo gbà ni o. ìyá ìyá. ojú ọpọ́n sán ìyẹ̀rẹ̀ òsúnlà òkùnkùn oníkù bírímù bírímù kí ìmọ́lẹ̀ ọmọdé àgbẹ̀nú omi ríran tẹja o torí bọ́ pẹ̀lẹ́ bá dapò délẹ̀ ìfarilé àròkò. ìwọ ni èé ti ṣe kí ló dé tọ̀run kú sọ̀dẹ̀ mi òtúrá orí kọ̀ ọmọràn tó tún béèrè tí ìbá ṣe tàjùlọ tí ò pé ìwọ náà bá ti wà lájọlẹ̀ bá mọ nǹkan tó ju àwọn tí kú àìtọ́jọ́ parí tàwọn tí wọ́n rán níṣẹ́ ẹdẹ tòrutòru ó ti gbà lọ́wọ́ mi náà. bẹ́ẹ̀ àgbọn yìí sí ọlọ́jọ́ ọkọ òun yẹ irọ́ ọjọ́ ọkọ rẹ̀ ọ̀yẹ̀ ó sùn síwájú ni. ẹ̀jẹ̀ ajá ọjà kárí ọjà kárí. ṣe bí gbogbo ẹ̀ ló ti rí bí ó ṣe tó. ọ̀nà ọlọ́run fẹ́rẹ̀ rẹ lọ ní ìjàmbá. bá a ṣe ìyìn nìkan títí tí ó fi dé ìgbà náà gbé sálẹ̀ lọ́hùn gbogbo ẹ̀ ní ọ̀ọ́mùdé. èmi nìkan tán. àìdúpẹ́ ara ẹni àìdúpẹ́ ara ẹni. ogún ọ̀kẹ́ náà ni ọ̀ọ́fọ̀ mi. ogún ọ̀kẹ́ ni. ogún ọ̀kẹ́. ah èyí wọn wá gọbọi ogún ọ̀kẹ́ ọ̀pọ̀ o. ọ̀pọ̀ ńgbò jẹ́ pé ńlù bá bẹ èmi ò sanwó lẹ̀ kí n tó máa dáko ń bẹ. àsọgbọnù iná ni àdìo èmi wò pé láàrin èmi àti ẹ hmm. àti yín àti yín èyí wọn wá àjogún ọ̀kẹ́ lọ ni. àti yín àti yín àti yín ńgbà jẹ́ pé ọ̀fẹ́ lèmi ń ṣe èmi ò sanwó. Ah, ah, àdìo. èmi ò lè kí ni. Hmm? kí ni ó sọ mí kẹ́kẹ́ ó sọ mí kẹ́kẹ́. olúwèrè pé ní. olúwèrè pé ó sọ mí kẹ́kẹ́ ni. ọmọ ilé ẹ̀ ń wọ̀ mí ni ẹ á gbà mí. bàbá ah! ìpínlẹ̀ o. ẹ bọ́ wọ̀ ọ̀rọ̀ o. àyìnlá àyìnlá lóyún lóhùn ìwọ náà ó ti gbọ́ yí pé ọdún ogun wa kò sí dẹ́dẹ̀ àbí bá ń kọ́. gbogbo ilé ló ti gbọ́. lórí gbogbo òlu ló ti mí tìtì hmm. tí wọ́n á fẹ́ kó ṣe ni pé gbogbo àwọn alágbe ẹgbẹ́ rẹ pátápátá tí máa múlù dùn tí máa má rí yá dùn mo fẹ́ kó pè wọ́n kó sa wọ́n jọ mo fẹ́ kí ìwé wa bá wa ṣọdún. ó ti gbọ́ ó ti gbọ́ tí mo lọ fún ìdùbà náà lọ. balọ̀dọ̀ ọdún eléyìí ọ̀yà àtọ̀ sí rọ́kọ ẹ ti ń sọ ọdún ní ilẹ̀ yìí lọ́dún tèmi wá di bàbá fún gbogbo alágbè nírúlẹ̀ yìí balọ̀dẹ àgbàdùn mi gan ohun wọn wà tó tún ti ìkọrí tí mo gbé àìlóògùn mo dé àjíkọ dídùn mú mẹ́wọ́n orin mo fòsùn orin tòun ti ìlú o wẹ́ẹ́kù lórí ṣe lọ́dọ̀ mi ọmọ ẹ̀sìn rógùn ọdún ilé yóò dùn. ọ̀rẹ́ náà ni mo dá mi lọ́rùn àmọ́ fi gbogbo ẹ̀ lẹ́ni ìsinmi yẹ kò dijọ́. kárólé o. kárólé baba. kárólé baba. Ayílára Ayílára káàbọ̀ sórí ìjókòó àdìgún mo rí ẹ níbẹ̀ o tí n bá tún padà rí yín lẹ́ẹ̀kan sí bí ṣe ń rẹ̀ sí yín sì mọ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ ọjọ́ mọ̀ ọ̀rọ̀ sọ́dọ̀ kiri ẹ̀ wí dùn. ẹ ẹ dákun ẹ àyìnlá mọ bínú ìta bá wa báyìí ọ̀nà dúró dè mí ta. bó ṣe rí nù ni. Àdìgún dákun má gbàgbé ọ̀rọ̀ àjọsọ wa. gbàgbé à. Ah. nítorí ọ̀tá o. ẹ jókòó ná ẹ yẹ ẹ jẹ ẹ wo. ẹ Àdìgún kọ́kọ́rọ́ rẹ balẹ̀ torí bí tá a wà yìí. ẹ sì fi là yìí. sí fìlà rẹ èdè èdè èdè èdè padà èdè padà ilẹ̀ bá wa. ẹyin bàbá ìjọ yóò jẹ ẹpẹ fún wa o ṣe rí ọ̀rẹ́ mi ni o n ò mọ tóun àti bàbá wo kan awóyin fani wọn pe bàbá òun nínú ìlú wa wọ́n wá pé olódìẹ ó kú o olódìẹ ó kú o táwọn pé yóò kú yóò kú kí ilẹ̀ papọ̀ ọjọ́ ìlànà fìtọ́ bá kú ẹ wo bàbá àdìgún ló kọ mi kéékèèké sóge gbogbo ni ó máa sọ lódì mọ èyí mi ò fẹ́ kú báyìí. mọ làágùn jù mọ ṣe kí ni mọ làágùn mọ làágùn jù. ẹ sá sọ nǹkan tá a ṣe fún tí wọn kọ́ tí ẹ ní kọ́ tí ẹ kọ́ sáà mọ kú. ti dé ẹni pé mo ní kẹ ẹ sí fìlà yìí ẹ mọ tún sí mọ ẹ mọ tún sí mọ ọ̀rọ̀ ìrẹwà ti yé mi ayé lára bó wa ti ní kádìgún ọmọkùn àdìgún òní àmọ́ ìwọ fúnra <laughs> rẹ ìwọ fúnra rẹ ò lékijé bẹ́ẹ̀ ni ò lékijé ń rí ṣíkà rẹ dédédé ò lékijé alọ́ lékì ẹ̀sà àdúgbò àìlára àdìgún wọn bá wí kí àtẹnu ẹ ti rẹ ní egbére àìlára ọpọlọ rẹ dúdú èsè po dúdú nìkan ó tún dorí kodò kí ni sí ọ̀nà gbogbo ohun tí mo kọ́ bí wọ́n ti bọ ògùn kò sí kankan tó rántí ọ̀rẹ́ ọ ni bẹ́ẹ̀ náà níjọ́ ni, mo ní kó lọ kó gbogbo nítaàfin bọ̀gún kó kó jáde ó kó gbogbo ìwà tún kó àdìmọ́. ẹ ṣe mọ̀ pa àṣẹ darí ìgbẹ́ ni a sì pẹran èmi rò pé àìpa àwọn ẹran lá ni. àwọn afáàdì pẹran ra ọlọ́run yọ ọba sì wọ nìkan ni mo ní ọbọ̀gún nísìnyí ni bó ti fún ògùn ládìjẹ nu ògùn wa máa lé ọ káàkiri lóru ọmọ kò ti fún léèwọ̀ jẹnu kátikáti. ẹ̀yin náà ẹ máa gbé ẹ mu gbé nǹkan kan wá síbẹ̀. ṣé oògùn èmi mu ni. oògùn mi mu ẹ̀yin lè máa mu. ẹ̀yin lè mi máa ọdá kan mọ. n tèmi bá ti mu oògùn ló mu n tí ọmọ bá ti mu lẹ ni ọmọ bá ti mu lẹ. ara rẹ ò gbogbo tí mo kọ ọ̀dà kọ́ni oògùn kan fún mi. ibà ń kọ́. <laughs>

ẹgbẹ́ tèmi ń kọ́ná ògùn tèmi ń kọ́ná oníkálukú ní ìwí ti ẹ tèmi ń kọ́ná oníkálukú ní ìwí ti. ìyíw náà lọ́mọ ìyíw náà lọ́mọ ah. ètò ọmọ fi ṣeré kiri ìgboro lọ́mọ ojú kò kú mo ti mo rí ọdẹ kọ̀ọ̀kan. mo èmi náà rí ọbẹ̀ èmi náà rí ọbẹ̀ ìkan <laughs> tó ọ lẹ́nu tó mọ kọ báyìí o kọ yíyún fún yíyún ni mo rò pé ó kọ fún ògùn náà ní òwòlé dọdẹ ògùn náà ní òwòlé dọdẹ nínú ọmọlájẹ òsì ní òwòlédè ní ògùn náà ní òwòlé. mo tilẹ̀kùn lé rẹ dáadáa Ogun kan ò ní wọlé dé ọ̀tọ̀ ọba tilẹ̀kùn lé rẹ dáadáa. wo eré rẹ ọ̀dà máa tẹ́tí kọ́ ọmọ gbogbo tí n bá kọ́ o ti gbọ́ àjẹbẹ̀ ọ̀jẹ̀ pàṣà pàṣà àyà. ẹ ẹ ẹ dákun mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan yẹn. irú béèrè wo. Eh, eh, ẹ ṣe mọ̀ pé fúnra ara mi ni mo gbéra mi wá dọ̀ yín pé mo fẹ́ kọ́ iṣẹ́ ọdẹ mhm. bàbá mi ọ̀ràn mi ṣẹ́ màmá mi gan ọ̀mà sí. wí bẹ́ẹ̀. ṣùgbọ́n ó ní àwọn ìdí pàtàkì kan tí mo fẹ́ kọ́ sí ọdẹ yìí torí mo gbọ́ láàrin ìgboro tí wọ́n mọ̀ pé àgbàlagbà àwọn ọdẹ àgbàlagbà báyìí ò pé wọ́n máa ń ní oògùn gan wọ́n ní ẹ̀ máa ń lóògùn gan mo sì jẹ́rìí yín dáadáa wọ́n ní ẹ̀ máa lóògùn gan. <laughs> Ah sórí ọdẹ tó bá wà tí ọba lóògùn ó fẹ́ para rẹ̀ lásán ni mm-hmm. eh, ah, béèyàn bá sọdẹ sọdẹ sọdẹ tó sọdẹ dé ibì kan ó gbọ́dọ̀ ní oògùn gidi kọ́ bá kúkú òjijì ah, ah. ó àgbọ̀ tí wọ́n máa sọ wípé àgbàlagbà ọdẹ oníṣègùn nídà ni eh, oníṣègùn nídà tó bá ṣe yíhun ni wọ́n máa bá bọ̀ díẹ̀díẹ̀ ó lo oògùn eh. àmọ́ kò tó ni mm, ó ṣe tó mm, òṣùpá mẹ́rìnlélógójì lọ́dọ̀ mi. Eh, ẹ ṣe eh. ọdún mẹ́ta péré ni. ẹ ẹ ẹ ẹ wà kú sí ẹ ẹ ọ ti pẹ́ jù ẹ ẹ má jọ tó bá wọn àbó ti dẹ́yìn náà ní ìṣe ti ń lọ bí òṣùpá mẹ́fà ẹ̀kọ́ yẹ ẹ mọ fẹ́ béèrè kìnìún kan ṣé ìjọ tá a ti ń dẹgbó tiwa àwọn ò tí ì dẹ igbó egbére àti kéèyàn dẹgbó egbére kéèyàn tẹ̀ rí egbére kéèyàn gbẹ ní ọwọ́ ẹ̀ wọ́n mọ̀ pé ọ̀dẹ̀ kìnìún àwọn ẹni ìgbére. ee kéèyàn wọ́n gbà. Ah, ọ̀rọ̀ rẹ yé mi. ìwà mọ̀ bí gbogbo olú náà pé ah, ọ̀dẹ ni wá. ọ̀dẹ ni wá. <laughs> ọ̀rọ̀ rẹ ti wá yé mi ó ti yé mi gidi ntọ́ fẹ́fẹ́ ní ìgbére sí mo mọ̀ ọ́n tó bá ti di lọ́rùn gàjọ́ òní bọ́ sínú gbótà àti mọ́ẹ́dẹ́gbẹ̀rún pé kọ́ wa mọ nítorí ń bo lẹ́ni egbére wa o egbére ń bo lọ tí ọba tètè dẹ lóhùn bú ẹkún ni orí yìí yìí yìí egbére ó sunkún pàdé rẹ̀ yóò wá gbé nílé ọ lọ́wọ́. èmi nìkan ó dára nù. Ah! bàbá bàbá ọdún mẹ́rin àwọn àbí kò sí ọdẹ ah! ó ti ó ti pẹ́ jù. ewé ọ̀dọ́ ni hmm. sórí tá a bá mú egbò rẹ̀ tá a papọ̀ mọ́ ewé ọ̀dán ìbílẹ̀. Eh. lá àwa sí i ó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀. ẹyin náà rẹ pé ààbò ẹ̀kọ́ ọ̀dà ni. tí ààbò ẹ̀kọ́ ọmọ wa ń fún ọ ni o ti jẹ́ ń délẹ̀ náà o ti ní bẹ́ẹ̀ láti àṣe bẹ́ẹ̀ láti àṣe bẹ́ẹ̀ láti àṣe. ìyé ni bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ṣe mí ara tá à ń wí nù ẹ lọ kánjú tu wú ọ̀rọ̀ ah! kí ni joyin lọ́wọ́ gan tẹ́ fi jólẹ̀ kí lẹ̀ ń wá ká wọ́n ní akájú lọ́wọ́ ni ń bẹ lọ́rùn afẹ̀yìntì goro apààyàn lọ́wọ́ ń bẹ lọ́rùn jìbìtì bọ́lá wọn ò bá kọ̀ bọ́lá wọn ò bá bínú bàbá ń bẹ lábà tí ń jẹṣu èmi náà ní bàbá òun tí ń jẹṣu ẹ̀yin náà wò àárọ̀ mi da, ọ̀sán mi da. alẹ́ mi ní tún dá lọ yìí ṣáàrọ̀ lẹ́yìn wà bọ́sàn ẹ wo bí ti ń rí dáradára tẹ̀ wá ń wá bí ti kún wá yín káàkiri àánú yín ṣe mí ìwọ alára ń tọ́ ń wá lọ ṣòkòtò níbẹ̀ lápò ṣòkòtò rẹ ìyá rẹ ni ọlọ́ba ìyá rẹ ni ó pẹ̀tù sọ̀rọ̀ rẹ. ìyá mi ìyá rẹ. ẹ ẹ bàbá ẹ ṣàánú èmi náà èmi náà ń kọ́ bàbá ẹ dákun ẹ ṣàánú mi àríkì lọ́ba. wo e tó gé wọjà ló fi rù náà òun náà bẹ́ẹ̀ ni ẹ wò ẹ má jẹ mi lẹ́nu èmi ò ní wíjú báwọn lọ mo dẹ ìta òpó àti àbábá yàjọ àwọn olùsí wọn máa kánjú wọn máa kánjú owó wọn mọ̀ pé gbẹ̀yìn rẹ̀ ò dáa wọn ò sì ní ṣàlàyé fún wọn bí wọn bá ń wa káàkiri. ìyá ìlara èmi ni mo rán ni pè ọ́ ọ gbọ́ etí ológin ní onídìí lókè àjà kọ́mọ́ lè gbọ́ fẹ́rẹ̀ pẹ̀tì èkúté bọ́lógin ní bá sì gàjà ojú rẹ̀ tó lé ń tóko ni ẹ̀rù ọgbọ́dọ̀ bá rú wa torí ẹ̀yìn ológin ní ọ̀gbọ́dọ̀ kanlẹ̀ bọ́wọ́ rẹ̀ bá jáǹpara eyín ti àdìgún tọ́jọ́ ọmọ ẹ̀gbọ́n mi lẹ́nu ọjọ́ mẹ́ta ìlàdí ó fọwọ́ okùn lélẹ̀ àmọ́ kọ́mọ́bà wá di bẹ́ẹ̀ abẹ́rẹ́ mi ọ̀gbọ́dọ̀ ṣe rárá àràkọ́rá. adi òkòkò mi ò gbọ́dọ̀ wọgbóró kọ mọ dẹ̀yìn bọ̀ torí n ò ní fààyè gba tó gbé ńlá díẹ̀ kọ́ wá dẹ̀yìn wá gbé mi gangan lọ́dẹ̀ ní àyìn àdìgún ti di kólókóló tí ń so má já lọ́rùn ajá ò gbọ́dọ̀ jẹ kò sì gbọ́dọ̀ sọnù nǹkan kan ò gbọ́dọ̀ sọmọ mi o bẹẹ ni torí bó ṣe wò mí ni mò ń wọ gbangba lọ́dẹ wẹran lóko mo gbé kọ́ ọlọ́run. <laughs> àmọ̀dé ah, máa já ìrí rẹ̀ sì ń pa mí. lẹ́mi bá mọ̀ pé torí ọ̀rọ̀ òun ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ọ̀rọ̀ rẹ́dẹ̀rẹ́dẹ̀ yìí ló pè mí sí ṣé mi ọ̀wà àdán lónìí kólókóló tí wọ́n so máa já lọ́rùn tá a la já ta ni kólókóló tá so mọ́ lọ́rùn bí wọ́n bí wọ́n bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ tí báwo ló pera rẹ tí wọ́n bá lójú inú tó ní tìta ó yẹ kó o mọ̀ mi kọ́ ni ó yẹ kó o so bẹ́ẹ̀ ni mo sọ fún ọ àti pé kò sí ntọ́kàn mi ọmọ èké tó bá ti sun mí kí mi bábá fèsì kéèsì nùdí kò lè wọ ntọ́jẹ ló yí o bọ́wọ́ ntọ́wọ́ rẹ̀ ọ̀bá tó báyìí tó bá ti fi gọ̀gọ̀ fà bọ́ bá kú kọ́ mọ́ ọ lọ ọ̀sán ọ̀run ọ̀pẹ́ ẹni bá ti yá náà ni ọmọ ọ lọ kí wọ́n tẹ̀mí tó fi ń kọ́ lọ́rùn. ẹ mọ́tò ọgọ̀ ọgọ̀ débi kó lè mọ́gẹ̀dẹ̀ nú ọ̀ṣọ́. kódà ó gbé gọ̀ǹgọ̀ lù kọ́. Ah! ìwọ kan fẹnu wọra. Ah! ó dìde sí lọ́rùn. bẹ́ẹ̀ ni ẹyẹkẹyẹ tó bá lóun ó fìyẹn pa ní ẹwùrì yọ dà pasun. mẹ́fà láàyè. n ó fokùn sí ọlọ́run bí ẹran wọn dì ọmọ lẹ̀. tí nǹkan kan bá lè sọ ọmọ mi ẹ̀mí tiẹ̀ náà dé. mẹ́fà láàrin òtò rẹ̀. èmi. bẹ́ẹ̀ ni mo sọ fún. ẹsẹ̀ ẹyẹ rẹ náà ní gbé ọlọ́kàn báyìí. ẹyẹkẹyẹ tó bá lóun ó fìyẹn pa ní ẹwùrì yọ dà pasun ìjàkùmọ̀ rẹ tó bá dùbú ẹkùn yọ dàbọ̀ bádànàkú rẹ bá fìbínú wọlé ẹkùn ọba mi dira ogun. ní ọjà kọ́ ọmọ pé pẹ́pẹ́yẹ rẹ̀ ńlanu lásán ni ò lè fọ́ alápàrẹ́ lanu kalẹ̀ lásán ni kò lè fọ́ ìwọ mu dúró ọ̀gẹ̀dẹ̀ lásán lásán ni ọ ìwọ bẹ́ẹ̀ ni. bó o ṣe tó lódìdí tí n bá ju ọ pẹ̀lú odidi atare kan ọ̀kadà ò já mọ́. <laughs> bẹ́ẹ̀ ni mo sọ. Ah, ọmọdé máa já. ọmọ òun gbẹ́gbẹ́ gbọ́dọ̀ ṣe é. mẹ́wàá ó ṣe é tí nǹkan kan títí báyìí lè sọmọ mi wọ́n pa ọrùn tìrantìran. èmi ìwọ wo ajápẹ̀gbìn rẹ fẹnu kan yẹ̀ fẹ́ kú. bẹ́ẹ̀ ni mo sọ fún èkó náà rẹ fẹnu kan yẹ̀ ó fẹ́ rè wàdí àṣà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ rẹ tó lọ́wọ́ pọ̀pọ̀ lọ́gọ́kì odò ara kún yá ni. bẹ́ẹ̀ ni mo wú. wo ajá èsì ni ọmọdé eré ẹ burú lọ́rùn ẹ àgbo ìsìn náà nílànà ṣé bàpàrọ̀ bá dẹ́rú ẹ̀ wọlé òní lọ́tà tí ó bá bí ìpínlẹ̀ àpékù rẹ̀ dá mọ́ wọn lálàá kó rí ọ lásán ọmọ tí wọ́n pè lóògùn èmi amọ́dé mọ́tàjì kan nu gbó kéré wú àrùn kòtò ní ya. èmi ni wọ́n gbẹ̀mí ẹ̀ ẹ̀ mo ti kú ọ ọmọ mi dáadáa. fáfúnkẹ́ ìyá rẹ fẹjọ́ rẹ sùn ní ó lóun rí ọ pẹ̀lú ọmọkùnrin kan lábẹ́ igi ọdán. wọ́n purọ́ mọ́ mi ni o. wọ́n parọ́ mọ́ ọ ni má wàá délé yìí ọ̀jẹ̀rọ̀ wá gbéra nísìnyí kọ́ lọ́dọ̀ yá létí ń ta lẹ́kùnlẹ́jà fún wa oní mo ní ọgbọ̀gà yìí wá má pẹ́ o mo fẹ́ fi yanjú sẹ́yìn kíákíá ni má pẹ́ o má pẹ́ ọ̀ gbọ́dọ̀ pẹ́ o. àbọ̀rú àbọ̀yẹ o. bàbá àbọ̀rú àbọ̀yẹ o. àbọ̀yẹ bọ́ sísẹ. ẹ ẹ ẹ mọ mi èmi Ayílára èmi ni bàbá ẹ mọ̀ mi èmi Ayílára Ayílára àjẹ èlò èmi ni ẹ wò mí dáadáa ẹsẹ ti rí mi èmi ni èmi ni mọ mọ ọ olówó kíákíá olówó kólekóle àmọ mọ ọ àbá Ayílára kọ́ yìí ni sáà máa yí ròǹdó gbà tó kò lè. èmi ni èmi ni eh, mọ̀ mọ̀ ọ́. ẹ eh, eh, bàbá ẹ ẹ wá dákun ètí mo wá rí i fún bọ́ sí pàjáwìrì ẹja wọlé kì í ṣe tá a lè sọ́ta etí kẹrin ọ̀gbọ́dọ̀ gbọ́. ọ̀wọ̀ ilé kí ni o tún fẹ́ káwọ́ ọ̀rọ̀ kọ̀kọ̀ gbangba ní padà bọ̀ fífún owó ní bẹ́nu ọ̀rọ̀ máa jẹ́ táwọn òdì òkè ọmọ wo ọ̀gbọ́n kájà ń gbóni òun ní pé ẹ wá wò kó tó lọ wá wò kó tó lọ. ẹ bàbá ẹ tún tẹ ẹ máa gbọ́ sẹ́ẹ̀rí mo ti fùrù fana o mo ti lọ rèé kárọ̀rọ̀ ń rú èmi àti àwọn ọ̀rẹ́ mi yìí àti lọ rèé forí kó mi ìlọjà wa báyìí ẹ wá dákun ẹ ṣàánú wa ẹ dákun ẹ ṣàánú wa a gbọ́dọ̀ kú o. ẹ wo bàbá ẹ dákun ọ̀dà báyọ̀ ọ̀dà bá wa ẹ ṣàánú wa àwa mẹ́ta ni àdìó ti kú bàbá bẹ́ẹ̀ni àtàyí láàrọ̀ òsè ní kú báyọ̀ ọ̀dà báyọ̀ ni ẹ ṣàánú wa bàbá ẹ ṣàánú wa ẹ mọ̀jẹ̀ akú báyìí. ó dà pé ìwọ ọmọ mi àìlára ọmọ mi dáadáa wo tó ọ̀rẹ́ mi tó ló kù ó ti kú lóòótọ́. ó ti kú bàbá. ẹ̀yin náà ó kú. Ah, ah, ah, ikú bẹ́ẹ̀ kò kò wo arákùnrin má bínú o ọ̀rọ̀ mi lè jẹ́ líle líle lọ́dọ̀ rẹ̀ àmọ́ yé òun dáadáa. àwọn ló àbọ̀ yìí o. àbọ̀ yìí bọ́ síṣẹ́ o. àwọn ló àbọ̀ yìí máa wọlé àgbo àtọ̀ rẹ̀ mo rí ọ. bàbá ẹ kẹ ẹ pẹ fún wa o èdùà ó sì máa gbà fún yín bẹ́ẹ̀ bá ti ń ta ni ọmọ jẹ àwíṣẹ o ẹ yẹ wo bàbá mo gbúrò yín ni àwọn kan ní wọn júwe ọ̀dọ̀ yín fún mi wọn ní kò sí ní téèyàn bá dọdọ yín tí kò ní àṣeyọrí. àyèmí kọ́ ifá ni ifá ni. wọ́n ní kọ́dà àwọn aráàlú òkèèrè tí wọ́n ń wádọ̀ yín ilẹ̀ ń ṣe tí wọ́n ti ń jọjú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bàbá ẹ wá gbà mí rankalẹ̀ sẹ́yìn níbẹ̀ tí ń wò mí òsì bá mi mú lè bí ẹ̀gbẹ́ sùn. kẹ́sì máa wo òsì táwọn yìí o gbogbo ibi tí mo dé wọ́n pé ìran méje ńlòsì ọ̀hún tọ́wọ́ ah! nínú mọ̀lẹ́bí wa ìran méje èmi sì ní n ò tí ì lè jùlọ kejì sí kẹta lọ inú òṣì ni bàá mi kú sí òṣì yìí lẹ́gùsì kú ni ìyá mi náà bẹ́ńbẹ́ tó náà yí rodó nú òsì báyìí mo ti wà ẹ wò géńdé ni mí ẹrù pé mo sàn àgùn dáadáa kò síṣẹ́ tí n ò lè ṣe mo lè ṣàgbàrò ṣàgbàrò kọ́dà mò ń ṣiṣẹ́ agbé àmọ́ síbẹ̀síbẹ̀ náà kọ̀ náà ni n ò lè lùyọ bàbá sẹ́yìn rí aṣọ tí ń bẹ lọ́tọ̀ mi ó ti lé lóṣù pa kan àbọ̀ báyìí tí mo ti ń wọ̀ kí. ẹ̀tọ́ wọn wo wọn fowó ara mi rà o. àìyàn ti rí bẹ́ẹ̀ ìtaná rẹ ni. mo ti rí bẹ́ẹ̀ o rí i pé ẹ̀wù gan ọ̀bá fìlà mu ṣòkòtò náà sì bẹ́ẹ̀ wù mu. ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn tó bù mí. ọ̀tọ̀ lẹni ó bù mí ṣòkòtò ọ̀tọ̀ lẹni ó bù mí lẹ́wù ọ̀tọ̀ lẹni ó bù mí fìlà bẹ́ẹ̀ mi sì ṣe é wọ̀ kí ẹ wá dákun mo ti wá rí yín lónìí tí mò ń fẹ́ ní kókó ọ̀rọ̀ òun ni pé bàbá bẹ̀rẹ̀ sí adó adé ẹ bá ń dọ́gbọ́n sọ́rọ̀ ara mi ẹ dákun ẹ yọ mí kúrò ní òsì. ọ̀rẹ́ wa ntọ́ ń jẹ́ òye mi ni pé ọ̀fẹ́ sóògùn owó. ẹ ẹ dáná ẹ dáná yìí sì kọ́ kankan ẹ wo kò sí ntẹ́ ẹni mo ṣe wáyé kò sí ntẹ́ ẹni mú wá tí ì lè rí o kò sì sí tí wọ́n fi ṣe láyé tí ì lè fi ṣe mo ti rò ó pé débẹ̀ ni yóò sì é ṣe ọmọ yàrá. ẹ kò lè orí orí ẹni iná ní rọ̀ má wúri ẹni yá kọ́kọ́ bí n tó bá rú ni lójú àbílẹ̀ léèrè ni. bàbá ní gbólóhùn fún un. gbà fani gbólóhùn. ẹ sáfọ̀ ọkàn sáfọ̀ ọkàn. tọ́ Ifá ọgbọ́ o iwájú ọpọ́n ẹ̀yìn ọpọ́n olùmúlọ̀tún ọlọ́kàn lọ́sí àárín ọpọ́n nìtọ́ ọ̀run wọn ní bàbá fẹ́ mọ lójú àrínà bá a fa mọ lẹ́sẹ̀ àárín kàtàkàtà wọ́n fi rí pé bí o wọ́n fi bí péré o bó bá ti rí ni ọ sọ fún mi o. Ah! arákùnrin orí ìrí ọ̀rọ̀ mọ́ o ọ̀gbọ́n bífá ti ń sọ ni ó ní ọ̀wọ́n owó ńlá náwó ní makin àìsàn oúnjẹ ni wọ́n pè níyàn omi ló wọ́n ńlá àbàsùn omi adí afẹ́sù ọ̀dàrà tí wọ́n gbogbo ní líle líle líle hmm. ah! ọ̀rẹ́ wa orí ìrẹ ọ̀rọ̀ mógùn owó ah. mọ́ bá wọn ṣe o ah! wo béèyàn bá tọwọ́ là ó lè tì dílà ọmọ tó o bá bí ó lè dolówó àmọ́ wọ. kì í mọ̀ sí ẹ̀yẹ ní ìfá ní kí n wá líle líle líle ẹ jẹ́ n wá líle ẹ já gbọ́rọ̀ sí ifá lẹ́nu ó ní àwa ní líle líle ẹ jẹ́ n wá líle. Ah! arákùnrin ká wí fún ni ká gbọ́ ká sọ̀rọ̀ fún ni ká gbà ìníyí ọmọ èèyàn àwọn àgbà tí ọ̀gbọ́ ni wọ́n ti kà bámọ̀ bọ́nu oríire ọ̀rọ̀ mọ́ o sì mọ́ bá wọn ṣe é ẹ wò mí béèyàn bá tọwọ́ là èèyàn máa ti dì í là ọmọ tí wọ́n bá bí ó lè dolówó àmọ́ wọ ẹlẹ́dàárí ọ̀rọ̀ mówó rárá ẹlẹ́dàárí ọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́ ẹ wà wà má gba ìmọ̀ràn kí mọ̀ràn o má jẹ́ kẹ́nìkan kan ó tì ọ́ débi pé ó fi wá owó ní tipátipá ọgbọ́rọ̀ mi yé bọ́ ọ bá lábẹ́ gbóná bí ọba bóni lẹ́nu ó lè bóni ń kú. Thank you. wọ́n wí o ẹ̀yin lẹ́ ò oh. fẹ́ wọ́n sọ ẹ̀yin lẹ́ ò gbà pé owó kò ṣe fi tipa wá ilé ikú lówó ìwé ìwà gbọ́dọ̀ kú o torí pé ikú ò pa ìta lójú rẹ o eh. ẹ má jẹ́ kẹ́bìtì ó pera mi ẹ wò ó sẹ́ rí bí mọ̀jẹ̀sí bá ti ti ojú òbí rọrùn òfò ní bára ayé òfò ní fẹ́rù ọ̀run o ẹ ẹ ní ṣòfò ẹ má jẹ́ kú o ìgbọ́dọ̀ eh. kú o. mẹ́bí mo wí fún ọ ọ̀ wá rí báyìí ó ti fà á ó ti wá le kankan báyìí ẹ arákùnrin má bínú àdúrà yín gbà ah. torí pé ẹ ní kú pọ̀ lẹ́ẹ̀kan náà. àmẹ́yìn náà ó kú. Ah! Ah, bàbá ẹ dá ẹ má jẹ mi kú ẹ má jẹ mi kú o gbọ́dọ̀ kú o gbọ́dọ̀ kú lójú yín. ẹ lè kú lójú mi. màjèsí àgbọ̀dọ̀ tójú ọ̀dọ́. wọ́n á fún mi ní ìrò ni pé ẹ ti kú. ikú ikú mọ̀ wá ẹ má jẹ kú wa ikú o. ẹ dábùkù ọ̀jẹ̀ wa báyìí. ikú náà nílé yín bọ̀ yìí ẹ dákun ẹ gbà ọyá ọyá ọyá alẹ́ ń ọ̀fẹ́ kọ́ ka yín mọ́ ah, yìí ah, ẹ̀mí yanjú ah, nìkan lọ ni o. bàbá wo bàbá. ariwo ayi lara sórí ọ̀rọ̀ dé dúró yìí mo fura sí ìyá bẹ́ẹ̀ ni lọ́nà wo ara fún mi sí ìyá mi sórí kò sí ní tí mo ṣe láì tí ó tẹ́ ìyá mi lọ́rùn gbogbo nǹkan rẹ̀ sì ní líle líle ní ìyá mi le mo fura sí o mo fẹ́ lọ rè jẹ́wọ́. ẹ síbẹ̀síbẹ̀ àyíra sọ ọmọ tó ń sọ báyìí ká jẹ́wọ́ pé kí ni. àdìgún sẹ́nàsẹ́nà amọ̀ lẹ́nu tí jẹ́wọ́ fún ó lé kọ̀kọ̀ tí ń bá fẹ́ mi ọ̀kan jẹ́wọ́ fún ìyá mi ara fún mi sí ìyá òun. bẹ́ẹ̀ tí báyọ̀ lọ rè jẹ́wọ́

ẹ wa. bébí mo ṣe ní báyìí. Ah, ah, ìlara jẹ́ àyànjú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ní kọ̀ọ̀kan ká mọ́ pò púpọ̀ mọ́ yá o. ìdákun tí ẹ ò jẹ èmi lẹ́yìn àtàwọn oyin fàjọ fàpọ̀ tó fi di ní tá ránṣẹ́ kú sí rẹ ni àbí ti jẹ́wọ́ fún. ẹ wò èmi ò mọ tí bàbá yín awo yín fa èmi ò mọ tá a ṣe fún o gbogbo tí ọba sọ fún wa ẹ kú ẹ kú ẹ kú náà ni. Hmm, kò sí nǹkan nígbẹ̀rí ọkàn tí ti dá yín láre pé kò sí ní tẹ̀sí fún ẹ̀yin ẹ fọkàn balẹ̀ kò sí kú lójú yín àbí. ẹ wo èmi ọ jẹ́wọ́ o yín jẹ́wọ́ a ṣe nǹkan pọ̀ fímílẹ̀ mọ́tẹ̀ mọ́lẹ̀ ẹ wo ṣe rí nǹkan mi wà ń bẹ̀ o ṣe é mọ̀ pé ẹ̀yin àgbàlagbà rẹ pé iṣẹ́ ò ní ran ọkọ rí mi lẹ̀ ìgbà ẹgbẹ́ iṣẹ́ ò ní ran ọkọ ran ìyàwó kọ́mọ̀ràn mọ́ mo rí bí òsì ṣe yí ẹ̀yin bá mi lẹ́gùsí tó yẹ pé tí bá mi kú òsì náà lọ pa èmi ọmọ náà tó wá náwó gan èlèmi àwọn ọ̀rẹ́ mi la fi wá fi èjìlá ìkẹta là bá oko aláwo lọ. ẹ káyọ̀ ẹ̀yọ́ ọmọ wọ̀nyí àdúrà yín ó gbà ẹ lè ti ṣe oríire báyìí ẹ wá wò ó pàtàkì nínú ìkìlọ̀ jẹ́ ẹ mọ tẹ̀ ń ṣe. ń gbọ́. ẹ mọ tẹ́ wá ṣe. Hmm. ọ̀kárẹ̀ ọ̀kárẹ̀ ìwọ náà kárẹ̀ ìwọ náà mọ tẹ́ wá ṣe. ọlọ́run ọpọlọ rẹ̀ sákó orí ẹ̀ burú ẹ wá wo ìkìlọ̀ rẹ̀ tí a bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí a bá ti ń pe àwọn tó ní tí a bá ti ń jáde sí ní a bá ti rí ẹ bẹ́ẹ̀ o. èèmọ̀ ẹ wo gbogbo ohun tí ẹ bá ti rí ẹ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni. Ah, àbàdà àti ìyá mi náà gbọ́dọ̀ báyìí olùyẹ rẹ ajípawó lorúkọ tá ń pè fá jòkójìfà lórúkọ tá ń pè ìwé èso ọ̀dàrà ìjàpá ìjàdọ lórúkọ tá ń pè ìwọ ọ̀sàpàná àfìrìyẹsẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ kẹgbẹ̀rún ọ̀ká wọlé lórúkọ tá ń pè ìyá mi òṣòròǹgà ẹ̀rí nǹkan òye mi kẹ́ wò. sọyá. ẹ̀yẹ́ yẹ́ bàbá. ajé ògógó nísọ̀ onísọ̀ bògì mo pè ọ́ lónìí ọba tẹ́lẹ̀ ṣàṣà jáde wá ẹ̀yin ìyá mi ò ṣòro ǹgà hago olókìkí òru ẹni gẹnẹrẹ gẹnẹgẹnẹ gẹnẹ báyìí ní ìlú ẹkọ ẹwà ẹkú adìẹ wọn wá kí wọn wá rírì ajé kí wọn lónìí o dandan dandan ò ní dandan ta ìdán ajíparí lóko tá à ń pẹ ifá jòkó jìfà lóko tá à fi sùn ọ̀dàrà ìjàpá. ìjàdán lórúkọ tá à pè ìwọ sàpàlà a fi ìrìn wẹ́rẹ́ wẹ́rẹ́ o ọ ẹgbẹ̀rún ọ̀kẹ́ olókùtàgbẹ̀ ìyá mi òṣòròǹgà ẹni ta ní ń pẹ̀yìn àmọ́ ní ìwà yín ni àti àdìgún àti ìwọ o owó ni ká gidigba torí pé a kì fi òdìdí èèyàn wá owó rí ajé o ajé Ah. yóò ṣe ọ́ ni. Yeah ta ló gbàbọ̀dé nínú yín mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀. nígbà tí ìṣẹ́ bá wà múlẹ̀ bí ẹ̀gbẹ́ ẹ̀sùn o sì rò pọ́n náà àbáyọ kan tó kù kó yẹ kó o ṣe ni kó lọ tẹ́ǹdì kó o ṣoògùn owó ó ti gbàgbé pàwúre tó bá wú bi òun náà ní wúre wọ́n jẹ́ sọ kankan fún iṣẹ́ lèèyàn ṣe téèyàn fi ń jàre òsì ẹ ti gbàgbé pé pátá abápọ̀ máa wo a lè pọ̀ gbèrè bẹ́ẹ̀ ìjẹ́ tá a jẹ̀wà bá a bá jọ lóbìsàn bẹ́ẹ̀ kankankan níta ni lẹ́nu kò síkú lójú èmi ẹ wò onílẹ̀ ẹ̀ mọ̀ wí èèyàn tí mo jẹ. ìyá wa tí ò sí. àwọn èèyàn fa. ìyá wa. ṣé wọ́n rí ibi tí wọ́n ti fọmọ rẹ̀ bọ̀ rẹ̀ torí mo rí pé o ti fẹ́ fọmọ rẹ̀ bọ̀ rẹ̀ báyìí o. bí wọ́n tiẹ̀ wá máa fọmọ awo ni. bàtọ́ ti wá máa yìí kan. wọ́n wàá pawọ́dà wọ́n ta òsè báyìí. ó di dandan kọ́ ya pawọ́dà kọ́ ta òsè. torí àgbéjúlẹ̀ báyìí ó ní ṣègbè gbọ́ká bábá sì ti mọ́pọ̀ lọ tí ọjọ́ kọ̀ọ̀kan wọ́n ó gbéjúlẹ̀ bá mọ̀ pé náà tá a bá dálẹ̀ ẹ̀dẹ̀yẹ gúnugún ẹyẹ míì la fi sùn sórí ẹ̀kọ́ àtẹ̀kọ́ tó gbé wá fẹ́mi tó ní kémi ọ̀jẹ̀ èmi ọ̀jẹ̀ o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ẹ jẹ kọ yá mi ẹ jẹ kọ ẹ̀kọ́ tó ṣe pé bí ìṣe ń wò yín kòrókòró rè mo sì fi ọwọ́ ara mi mi kéwé lẹ̀ mo kéwé ẹ̀kọ́ tẹ́ ẹ jẹ ẹ jẹ kọ yá mi ẹ jẹ kọ ẹ jẹ kọ ẹ mà jẹ kọ. ayélujára èmi ò jẹ kọ gbogbo bó o ṣe ń kúrú tọ̀ náà gà tọ̀ náà rò tọ̀ ń yọjú wò mí ni mo kúkú rí ọ sọ̀rọ̀ ẹ̀kọ́ tó gbé wá fèmí èmi ò jẹ́ ẹ̀kọ́ tèmi tó orí tí mo jẹun ògún ojú mi ni mo fi rà àtẹ̀fọ́ tí mo rò tí mo jẹ ẹ̀fọ́ tèmi àtẹ̀kọ́ tèmi ni mo jẹ tiẹ̀ tó gbé wá fún mi. ayé ẹ bá mi bẹ̀ yá mi. ilé tètè la. sá ìyá náà ní. ìyá mi dákun fẹ̀fọ́ jẹ̀fọ́. ilé tètè la kì í lọ́wọ́. bàbá mi dákun fẹ̀fọ́ jẹ̀fọ́. ilé tètè la kì í lọ́wọ́. ẹ̀yin òbí mi ẹ̀ fẹ̀fọ́ jẹ̀fọ́. ilé tètè la kì í lọ́wọ́. ẹ̀dá kan mi bò bí tètè lára kì í lọ́wọ́. ayé ẹ bá mi bẹ̀ yá mi. ilé tètè lára kì í lọ́wọ́. bẹ́ẹ̀ ni ẹran lọ́jẹ̀ kan tó gbé wá fẹ́ mi ìdí tẹ́ran fi ń yọjú lójú ọpọ́n fa awóyinfa níbi tẹ́ ti lọ sògùn. Mm, abájọ ńgbà bàbá awóyinfa padà wọlé. ẹ dúró náà ta ni nínú yín wo orí ajé lórí tiẹ̀. orí ajé lórí tiẹ̀ náà ìrí orí rádaràdà ni wàá gbé wá náà tó kàn rí bọ̀ọ̀kù bọ̀ọ̀kù lásán tí ò sí kọ́bọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ ni ẹ wo tiwa èṣù lẹ́yìn ní nì òun gangan ni èṣù tí ń bẹ lẹ́yìn yín ẹ̀yin méjèèjì yìí ẹ ti yan orí ọ̀nà wa mílẹ̀ yìí kò sí nǹkan kan mẹ́. ẹ wá wo ẹ̀yin méjèèjì ẹ gbọ́dọ̀ fílẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá fílẹ̀ tẹ́ ẹ bá tọ́jú ẹ padà ti owó ẹ̀kọ́ jẹ bẹ́ẹ̀ ni ẹ jẹ ewé ẹ̀kọ́ báyìí bí ìgbà tí ẹ ń jẹ ẹ̀kọ́ tí ń jásí wípé ẹ̀ ń padà bọ̀ wá bí ẹ ti kúrò ẹ dúró gbogbo ń tẹ́ ẹ bá ní ẹ gbọ́dọ̀ máa fún un bẹ́ẹ̀ bá kọ́ ilé mẹ́ta ẹ kọ́ tiẹ̀ bí ẹ bá fẹ́ ìyàwó mẹ́ta ẹ fẹ́ tiẹ̀ fún un ó ti parí orí ààrẹ ní bàbá àtẹ̀mí lè mí kéde. àjọrí ni. àjọrí ni. ẹ wo ibi tó wá tó burú jáì sí tó bá tí ẹ bá ra ẹṣin tó bá jẹ mẹ́ta ẹ rà tiẹ̀ fún o bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò dí owó mm, mm, mm, ó di níbi tó gbà di nù ẹ̀yin mélòó lẹ rí ẹ̀yin mélòó lẹ rí ẹ̀yin mẹ́ta lẹ rí tóun ò sí ń bẹ̀ mọ́. àlẹ́ ní gùn òyìn orí ọ̀la ìbá àjọ àjọ rí ni. èmi nìkan mo rí bàbá ah, mo mo rí ah, mo rí mo wọ mo rí gbà tó gé orí ìyá rẹ mo rí bó ṣe bẹ orí ìyá ẹ mo rí gbà tó náà bẹ rí bàbá ẹ mo rí àjọ rí ni mo bọ mo rí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ lẹ́yìn yẹn. ẹ̀yin méjèèjì yìí ẹ máa ń wà jẹ́ wọ́n mọ̀ pé kò rówó gbogbo ohun tí ẹ bá rí ẹ máa fi kẹ́ ẹ tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá ṣe ẹ ń padà bọ̀ o bẹ́ẹ̀ ni ẹ padà tewé ọ̀kan jẹ. wọn láì wọn lọ tewé ẹ̀kọ́ jẹ. irọ́ òun ni ò rí ìwọ tó o rí tọ́jú ẹ̀ ìwọ náà tó o sì rí èèyàn bẹ́ẹ̀ tọ́jú rẹ̀. ìyá mi ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ ìdílé ìyá rẹ ìbò yìí náà bàbá àti ẹmọ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ bá wá kọ̀ tẹ́ ẹ̀ bá tọ́jú ẹ̀ ẹ̀yin náà ẹ̀ padà sí ìwé ẹ̀kọ́ jẹ́ o. ó yẹ ká dùn ẹ̀. láti bọ́ọ̀lù ṣèṣe. àṣẹ ìyá mi ò dẹ̀kọ́ àṣẹ ọlọ́jẹ̀ ẹ wo ìyá wa bàbá tèmi jẹ̀kọ́ ọjẹ̀kọ́ ọjẹ̀kọ́. à ń tọ́jà lóyún àti òun lójú inú tiẹ̀ bàbá mi. bàbá àdìgbò ẹ̀yẹn bàbá mi ẹ̀sìn ni bàbá mi lẹ́yìn àmọ́ bí mo bá fẹ́ lu ọ̀kẹ́ kan mo fẹ́ lu ọ̀kẹ́ méjì ẹ̀ níbo mi ti lọ ọ̀dọ̀ yín náà a wò pé ah, bàbá mi ni kì í sì ní bàbá mi ni a pé yẹn ah, tọ́jú bàbá mi tí mo fi pèsè ẹ̀kọ́ àti ẹ̀fọ́ fún yín nù. àkájú owó má kàn ju iṣẹ́ ẹnu kìnìún lówó wà ó. Ah, nígbà tí mo ti bí ọ tí mo ti bí ọ mo ti wo ẹsẹ̀ táyé rẹ̀ wò mọ̀ pé ọmọ aláàánú lọ́ọ́ jẹ̀ ẹ́. ìyá mi dákun ah. fẹ̀fọ́ jẹ̀ kọ́ ọmọ náà yọ ọmọ ó sì fún ọ náà wọn náà di ìlú ó dìbò mo fẹ́rẹ̀ ẹ̀kọ́ àtẹ̀fọ́ mo wá kó kí bàbá mi fẹ́ ẹ̀kọ́ ẹ̀fọ́ wọn náà lọ wá gbé fún mi wọn bí wọn mú ọdún lọ́wọ́ wọn. bó o ṣe tọ́jú mi ọmọ tọ́jú di ẹ náà bẹ́ẹ̀ o ẹ̀kọ́ àtẹ̀fọ́ lórí pé mo fẹ́rẹ̀ jù nǹkan tó fẹ́rẹ̀ jù náà lọ́mọ gbè fún ọ náà. ẹ mọ mi ẹ mọ mi ẹ mọ mi. alámbà lẹ́rù lójú àlá. lẹ́ níra yín lọ bẹ́ẹ̀ lẹ́ra yín lọ kìtàkìtà ń gbọ́dọ̀ àníkàn lọ́ba ah, ṣubú irú àlá wo lélẹ̀ irú àlá kẹlẹ́lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ yà lé mo bá rí ọ̀rẹ́ rẹ̀ láti dálé tẹ̀ lọ nkọ́lé ṣe yẹn kókó rẹ̀ lọ jábúrádá àtàkàrà wọlé báwo àgbà náà. torí ẹni tó bá sọ̀gùn owó tó bá lówó àdìkádà àbí yóò lówó ni àmọ́ iye tó lówó tó ṣe rè àbí kọ́ ìyá tálíkà gbèdú tẹ ṣọ́ọ̀ṣì lọ. ẹ wà ní ibẹ̀ ìwọ ọmọ aláàánú ọmọ òsì ọlá kó ṣe ń ṣe mí láàánú ọ̀rọ̀ mú òyìnbó ẹjọ́ ìwọ gbé fún mi rè ọmọ òsì bẹ́ẹ̀ fún wọn. ìwọ náà ọ jẹun ọmọ ah, ọ jẹun ọmọ o bó ṣe ń tọ́jú mi bẹ́ẹ̀ lọ́mọ ó ṣe tọ́jú ẹ̀ nǹkan wà ní í ṣe ẹ̀jẹ̀ jẹ́ ọ̀bọ̀ rárá. ẹ wọ ọjà dúró bẹ ọ̀sáká lórúkọ tá à ń pè é ẹ̀dà yọ̀yọ̀ lórúkọ tá à ń pè é ọ̀sákòkè sáfodò lórúkọ tá à ń pè ẹ̀mí agbẹ́ òbí kan ṣoṣo ni wọ́n ń jẹ lájú ní ọ̀run adigun ò tí ì ṣe tán tí ọ̀gẹ̀tọ̀ ọ̀run báyìí táyé lọ́ fẹ́ mọ̀ bá wọn jẹ ọ̀yà padà sí ibi tó ti bọ̀. lórí kókó adigun eh. ṣọgbọ́n bọ̀rọ̀ tètè kíákíá báyìí kọ́ ọkọ̀ rí sílé nínú ilé rẹ apá àjùtọ́ bá dojú di ògiri bẹ́ẹ̀ tó dojú di ògiri kò sì wá kọ́ ọmọ mu bọ̀ kíákíá báyìí ni mo jọ pẹ́. ìyàwó ilé ìdádò. ẹ ẹ mú un lọ bàbá ti ń lọ. máa lọ dé àyínára ẹ máa lọ eh? máa lọ àdùkú kọ́ máa lọ eh. sáré. tètè ọjọ́ mo jọ pẹ́ ẹ ẹ̀rín ẹ̀ pa mi dákun fún mi lè fi jẹ ìyá mi kíni kémi ọlọ́wọ́ mú. èmi ọmọ mi ọmọ tó fẹ́ mú. Ah, eh, ìyá mi èmi ọmọ gbọ́dọ̀ kú. ìwọ ni ọmọ pa rẹ̀ àbúrò olùgbòǹdóró lọ́wọ́ mi tí mo fẹ́ fi pa ọ́. ìyá gbọ́dọ̀ kú o. bàbá àpá wọn lówó bẹ́ẹ̀ kọ́ ọ bọ́lọ́hún ò bá bínú. bóyá máa lówó ń bẹ lábà tí ń jẹ ṣùṣù lábúlé oko. sẹgbà fọ kìtọ nà ẹnu kìnìún ló wà ó. Àdìgún ti kú. yéé Àdìgún ti kú o yéé ìyá mi Àdìgún ti kú ah! Àdìgún kú eh. ah! ayé ìmọ̀ gbọ́dọ̀ kú eh. ah! ẹ̀ẹ́dẹ́ ọ̀rẹ́ kejì èjì mọ̀ ti kú kan àyà ah, mi dákun má jẹ́ ń kú ìyá ìlọ́lá dákun má jẹ́ ń kú dákun gbà mí ra kalẹ̀ dákun. ìgbà yìí làárọ̀ rẹ̀ mọ́rán ń sẹ́. àmọ́ ah, rárá mi eh. kí wọ́n rárá mi lọ́dún ló kù ìyá mi dákun. Ah, ìyá mi ikú o. orí ọ̀kẹ́rẹ́ koko láwo bàbá wí fọ́ọ̀mù ẹni agbọ́ ọmọdé rẹ̀ pé kú ọ̀dà jẹ ọ̀pẹ ga ọ̀dà jẹ ọ̀pọ̀rọ̀ gidigba ní ìsọgbẹ́ káyé ẹ̀mọ̀lẹ́ ṣé mọ̀ wá. ọ̀rọ̀ àbí amọ̀. yé yé yé yá mi o ìyá mi wèrè rẹ kí ló dé. Adigun ọmọ tí mo gbé kọ́ ọlọ́run ó sì mú ó sì pàpín bí iná etí aṣọ ó sì rògbò ọmọ tiẹ̀ iná òkìje kò ní kíje. sọ́ra mi tó ń wò yìí kò sí fún lójú. ibi tó ń mú lọ ibi tí ò ti ní bọ̀ mú lọ. mẹ́ta láàrin òtó bí yóò ti yè lèmi mú un náà sọ̀rọ̀ tó ń wo ìní ọ̀dà sọ ńlá bòmí lọ́jọ́ ti bá mi ikán ṣoṣo àjànàkú tí mi gbọ́ kìjìkìjì ó mọ̀. ní ìṣojú rẹ báyìí ni wọ́n pa àbí kó o mú kó o pa fúnra rẹ wo ìyá yìí lára ìyá yìí lára ìyá yìí lára múra rẹ máa pa ọmọ yìí lójú mi báyìí <laughs> àbí kọ́ ọmọ lẹ́ẹ̀dẹ̀ kọ́ ọmọ bá fojú rò ọmọ rẹ ìwọ ọsẹ ọsẹ. ìyá mi ìyá mi o ọ̀rọ̀ pẹ́ẹ́ni náà bá wúlò àmọ́dé má dá sọ̀rọ̀ wọ wèrè. èmi tí mo wá dúró di ọ̀run náà báyìí sọ̀rọ̀ bí mo rọrẹ́ lọ ni. torí kí n lè rí nǹkan tọ́jú ọmọ mi ni mo ṣe wẹ́ bí àgbà ni mo ṣe wẹ́ bí awo fọlá yàn kan sọ tó ń wò yìí òní ó dasọ lábò mi lọ́jọ́ tí wọ́n á bẹ́ẹ̀ ni mo wí fún ọ eléyìí tí ò ní kí o. lọ́ọ̀rẹ́ wádìí ikú ọmọ rẹ ẹgbẹ́ rẹ tó ń sọ ẹni ọkọ ìwọ lọ́mọ sọ kò sí kú lójú. irọ́ ló wá pa bẹ́ẹ̀ ni mo sọ fún ọ abẹ́rẹ́ ajáde ni kì í rojú ohun sọ ẹ̀ lálẹ́ kẹ́ rojú gbòwú eh. ìmọ̀ tó ìmọ̀ ọjọ́ ẹ̀mẹ́ ní ní dọ́jọ́ alẹ́ ìbèjì kúlú sọ́ba kọ́ lóòrọ̀ kùtùkùtù kó tó dọ́jọ́ alẹ́. bẹ́ẹ̀ gbẹ́ ní ẹsẹ̀ ọ̀hún tá ń eh. kọ́ dídọ̀ ọwọ́ gan tó fi rò pé omi wéná. èmi ta ló kọ́ kíkẹ́ ẹsẹ̀ tó fi rò pé wo ni ọ́ ọpọlọ ọjọ́ tí mo débi ìjà mo dẹkùn mo pẹ́ lóko títí mo dé fìbẹ́ èmi ò kò jẹ̀gbọ́n tí tẹnu bá jò. èmi ọjọ́ mọ̀ pé wẹ́lẹ̀ mi èmi ọ̀lẹ́nu tí wọ́n mú jẹ́wọ́ ìgbín ni mi wọ̀n nírun àti egun ni mi wọ̀n lẹ́nu àti tí mo bá jà rẹ bá lọ́wọ́ papọ̀ lọ́jọ́ òru tọ́lẹ̀. sóòdì ń tọ́jú ẹbí mi ṣe ni. bàbá yóò gún ọ̀sẹ̀ mẹ́wàá. èjì wẹ́rẹ́wẹ́rẹ́ yín rọ̀ wọ́n ẹgbẹ́ lọ́jọ́ wàràwàrà wọ́n rọ̀ wọ́n ẹgbẹ́ kan lọ́dúnmarè pàjùbẹ̀ falẹ̀ ẹgbẹ́ kankan. adébábọ̀ àjẹmọ́lẹ́dì ògbè ọmọ ọjí fọwọ́rọ́ jẹ bí agogo ń jó adánilógbò ṣẹ̀ṣẹ̀ ní mọ́wọ́ ọjọ́ àkérésìmọ́ bá ta lẹ́ńpa ń mm. náà nínú. Ah, irọ́ lọ ìwọ. tó bá ṣe bí ìṣe tèmi ni ọ̀dún fún ọkọ lóyún ọmọ lè fẹ́ ọ̀rọ̀ fún ọkọ lóyún ọmọ lè fọ́ torí pípa ní máa bọ ní máa ní àbàfẹ́ ní máa bàfẹ́ ajá tí ọ̀nà ọmọ nùkọ̀ ìgbọ̀wọ̀ òrìṣà sàǹdẹ̀lẹ̀ tí ọ̀nà ọmọ ògùn ní bàbá bọ́ gògò ní bàbá adé ẹlẹ́wì ní bàbá odò bọ́bá kúrẹ̀ lẹ̀ wọ́n kéwì àkẹ́sọ́ ọmọ wọn kẹ́rì ọjọ́ kan kàtàrí mi ọ̀sẹ̀ ń á tilẹ̀ jáwé àtòkè wá gbò akíkíní tó bá jọ́rọ̀ àrìgìnì tó bá òrùn múlẹ̀ lọ́kọ̀ táwọn ìyá mi ń jẹ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ ẹ gbọ́ bẹ́ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ igi náà yọ kó sọ́dọ̀ bàtú girigiri ń gbọ́ alájàlẹ̀ òun abájá tó kálá bánú gbá òun abájá inú àwòrán ń bánú àwòrán bá pọ̀ sẹ́tù náà bá sí eruku tẹ̀gbẹ̀ ní tẹnu ẹ̀ jáde. ọwọ́ ni kínníkínní wọ́n bù fàlà ọwọ́ aláwọ̀ bù fọ́sà ọwọ́ sáwọ́ bù fáfì ẹ̀wọ̀ wọ̀ ní fi ìyá mi o ìyá mi o ìyá mi o ìyá mi o àbí àárín mi ìyá mi o. olódùmarè lọ́mọ ni mama fàṣọfin yé. ìyá mi o. kíní burúkú yóò mọ̀ fọwọ́ ká mẹ́sì ògbèjì sọ́ọ́ni tí mò ń wí fún ọ báyìí sọ́ọ́ni tó ọ̀dá ọ̀lẹ̀ báyìí àbọ̀wọ̀ abálọ̀rọ̀ tiẹ̀ ṣáàjì àlọ́. ajílẹ̀. àwọn ọba lè mi. mo fẹ́ dé ọ̀dọ̀ bàbá ọ̀tún wọ́n ní ta yorùbá wọn. ẹ̀sùgbọ́n ṣe bọ́ ọmọ ọ̀rẹ́ mi àdìsá ti ń ná ilé àwọn da omi lọ́hùn ẹ mọ bẹ̀ẹ́ lásọ bẹ́ẹ̀ dọ́gbọ̀n mo sì bẹ́ ẹ ọwọ́ alẹ́dẹ́lẹ́ kọ́ mọ̀ bà mí torí òní yìí ló pọ̀ ń bọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kó orí ipò ọkà ó pé o oró ti gbowó lọ nísìnyí ó tó isán bí ipò ọkà kó gbé o ọba sì ti dé ọba ti kà á tán kò sí lọ́jọ́ bí ìyá mi bá dé ó ní òfin mọ́ tàbí ọdẹ ọ̀dọ̀ àdìgún náà balẹ̀ mi ẹgbẹ́ mi o ẹgbẹ́ mi aráàlú aráàlú ẹgbẹ́ mi ìyá mi ah, Elédùà ìyá mi balẹ̀ mi ẹgbẹ́ ah, mi àdúgbò ìyá mi ìyá mi ẹ̀ma balẹ̀ mi ìyá mi ẹgbẹ́ mi. gbẹ̀ngbẹ̀ Àyìnlára aráàlú irọ́ ni gbèsè Àyìnlára ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ti ẹ̀ dà. tèmi rèé kò sí tí mo bá yàn jẹ tí wọn bá yàn kù kò bá wọn wá kan sí bá wọn lọ bá mú tèmi. yàgò lọ́rọ̀ kọjá kì kọjá o. ó yọ̀ǹda tèmi fún mi. mo ní kó yàgò lọ́rọ̀ kọjá. mo ní kó ẹ bẹ́ẹ̀ ni. ó gbà bá mo yìí. ìyá mi ìyá mi ìyá mi ìyá mi. ìyá mi ìyá mi ìyá ah! tó dé ẹnẹjọ ẹnẹjọ ìyá mi ẹnẹjọ ìyá mi ìyá mi ìyá mi ah! yàtàrà ah! oh, àdúgbò eh, ìyá mi kí ló dé ẹlẹ́dùn àsánwó ẹlẹ́dùn àsánwó omi ìyá mi epo omi omi ìyá mi àìlára àìlára mo wí fún ọ tó àìlára mo sì wí fún ọ tó mo ní kó ọmọ wà wà kú wá kó ọmọ bá rírí kú rí sórí bí tó yeah. gbé mi jẹ́ báyìí. ìyá mi dáwọ́ ìyá mi ẹ wojú mi wojú mi ìyá mi bàbá bá gbọ́ mi. Ah, ará àdúgbò ah, ah, ìyá mi o. ìyá mi ìyá mi kátọ́kọ̀rọ̀kọ̀ dọ́kọ̀rọ̀kọ̀ ká tètè jí kálẹ̀ débi àwúrẹ̀ àṣepọ̀wọ́ bá dé ikú ti dé ìyá mi ìyá mi àrò mẹ́ta la fi ṣe bí àjọjẹ iná jó tán ọbẹ̀ òjìnà àjọjẹ ọdún bẹ́ẹ̀ nìkan ò ní bàbá ní kájọ ṣe àjọjẹ. ìyá mi ìyá mi. àpàwọn lówó ń bẹ lẹ́wọ̀n jìbìtì.